وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أبقفون لنبا الله أبقي يسي وقلقوا يفوا أبناني أدوكفون Dilo ni Afẹ́kà nínú àwọn oore tí Ọlọ́run bá sí fún wa. Ìhá kìsà náà

bàílálá ìbájẹ́bẹ̀ bọ́láwọn bá ti sọ́n ní títí náà lórí àbíbẹ̀kọ́ ẹ́ wípé tó ń ti fún wa lóore àṣíkà àgbàbí àbágbàbẹ̀ ẹ́ àwọn ìdáwòtò dá torípá àti lọ́kọ̀ ìdáwòtò ẹ̀ à ń sí èmi torípá àti ìkọ́lé bá ń sí èmi torípá ń wọ́n máa àti ìrọ́mọ́ ìdáwòtẹ́kí nǹkan tó wa lọ́wọ́ kò sí tó wa lọ́wọ́ láti lọ́kọ̀ tó ń pè ní tọ́lọ́ ọgbà bí ẹgbọ́ ọlọ́run ọba ṣe sọ bẹ́ẹ̀ mẹ́tẹ̀ ló yẹ kó rí tí ọlọ́run bá sí fún wa tí ò ló ń ni orí tí ò ló ń ka ni orí ọlọ́run bó ṣe kà lórí ọmọ ẹ̀dín nìyẹn ọba tí ò sì kà tí ò sì fi kà ọlọ́pàá tí àbí lè rí orí ọlọ́run ọba kà ìdarí èèyàn gbígbé lọ́kùnrin tí ó sọ fún wa ìdílé ìyá sì mẹ́yẹ pọ̀lápò ni máa àti pápápá ọba ti kúra wá tàbá yìí bí ẹ̀kọ́ bí ẹ̀kọ́ náà ni ó ń ṣe wá èyí tó bá wà nínú ilé náà láǹfààní ó tún gbọ́ wa kí èsì kí èsì àìsàn lọ́kàn fi ń sọ lọ́nà ní ọjà jù pẹ̀lú wa ìyáwó ojú ìgbàmọ́lé kan gbọ́ yín ẹ máa gbọ́ wa lọ́wọ́ fàlù bàríkà sáàyè tẹ́ wa lórí ìdíjú ti kálukú wa náà lápapọ̀ náà ẹlọ́fà tí orí ọlọ́run ò sì ṣe kù púpọ̀ gan yìí náà ni náà ẹlọ́fà tí orí ọlọ́run ò sì ṣe àkọ́kọ́ ni pé àwọn oore tí ọlọ́pàá ń sí fẹ́ dá ọ̀nà méjì náà ló kú sí nínú kó sí ìfojú rí àti kó má sí sí ìjàmà kó má sí ìfojú rí ọlọ́nkí sọ́nà tí Lukman nìyà nìyẹn lọ́ni alamtara Allah sakhkhara lakum ma fi samawati wa ni ọlọ́nkí ẹ̀rí kó rọ ilẹ̀ náà fún yín àti síbi nínú sọ́mà sínú ilẹ̀ wọ́n dáṣọ kẹ́mi aṣọ ìdẹ̀ra mi àwọn oore mi mo ṣe fún yín yìí tó ṣe fojú rí nínú rẹ̀ àti kó pamọ́ tí ò ṣe rí ọ̀nà méjì náà ni ọlọ́mọ ń gbé orí rẹ̀ gbà nínú kó sóre fún ní kó sóre tó pamọ́ hàn ọwárí ìtùkú tí wọ́n ní ìjọkọ̀ gbé látorí ìsáàlì kágán ní ẹgbẹ́ òṣè kàtàn ọwárí kúrò kàtàn ní àní máa sọ kankan pé nǹkan bí ti ń jẹ́ ọ̀kan tébù àti ẹgbọ́ ọ̀kan tébù rẹ̀ lọ́dọ̀ àwọn olóyìnbó àwọn nípa àwọn lárúbáwá wọn níbi náà ádàdín ìdí òlóǹkà kò sí nǹkan kan tó ìdíjọ́ pé ní ọ̀kan tébù fálámù ìnáwó ní mọ́tún ní àmìlà tó ìfọ́ bá pé nǹkan ní ọ̀kan tébù fún ẹ bá fún ìfẹ́ dáadáa wá rí pé òkè ọlọ́run ìdẹ̀ra ọlọ́ni ẹgbẹ́ ni àwẹ́ ẹ̀kọ́ ọkùnrin ẹja mọ́ sí láwẹ́láwẹ́ ẹbí àńgbẹ́bí náà wọ́n fi yí sí tìrì àmbò ni ilé mọ̀ kúrò tọ́lọ̀ ń sí fún wa lórí tó kù ni ta ló jí jù mọ́mi látàárọ̀ nù wa ẹgbọ́ látàárọ̀ tí ò lo omi tí ò bomi kára ẹ́ tí ò bomi fọ́rọ̀ láti akàn ogun yẹn ọkàn ogun yẹn kí ní bí àwọn mùsùlùmí ọlọ́mọ yẹn kí ẹlẹ́mẹ́ tó ṣe jáná bá jẹmọ́ omi náà yóò tó fi wẹ̀ àti omi tó lọ nínú àárọ̀ yìí àti fi kúrò àti fi wẹ̀ àti lù àti fi dáná bí i lítà òkú bá lò lẹ́nu àárọ̀ yìí sí ká ń sọ yìí àwọn ohun mọ́ lẹ́nu àríwẹ̀ kọ́ńtìsì ní kí ẹ̀rà ọlọ́run ní àbí èsì ẹ̀rà ọlọ́run bá ti ní ajálù ní àmìlá inú àwọn ẹ̀rọ ọlọ́run tó tóbi jù láyé àbíkú kan nù wọn àbíkú ní kò síkà ọlọ́run ló mọ iye ọ́ksíkì kìlómítì kan sínú abẹ́ àtàárọ̀ ti ni ẹ̀rì yóò sí bẹ́ẹ̀dá káàfin ìfẹ́ yìí tó wà nọ́mbà mọ́ wọ́n fi ní agolo láàfin máa páàsì ọ́ksíkì sí wa lágbóòtù wọ́n mú sí ẹ̀sì àdánwò fún wa gbogbo ẹ̀sì ti ní ayé wa ẹ̀wọ̀n afẹ́fẹ́ tó fẹ́ sí mú sí ṣe kà sára dẹ̀ra ọlọ́run ìbára dẹ̀ra ọlọ́run kan ọ̀lá yàrá dẹ̀ra ọlọ́run ẹ̀rì orílẹ̀ táwà yíyẹ pẹ̀lẹ́ rí ìjọba ṣíkà sí òṣíkà àwọn ọ̀ká ń tẹ́kù ni láti rí àkúrí ẹ̀rẹ́gbẹ̀kọ́ ẹ̀hẹ́n àwọn tó ìbúwá pẹ̀lú ọ̀ká ń tẹ́kù fún yín jọba tí wọ́n wá lọ́wọ́ àbọ̀ ẹ̀bà pé ayé mọ́ra wa lọ́wọ́ ní ọ̀kan tébù ní ẹ̀bá tàtún kàtì tí ò ká tán nígbà yìí sí ọ̀kan tébù gbogbo nǹkan yẹ ìdẹ̀ra ọlọ́ni ọ̀ nígbà tí ìtafojúrí ta kátàrí kàtàn ní ẹ̀lá wà káńtà fojúrí nígbà fojúrí gan aká ní òdi lẹ́bù kalabó yìí sọ́kàn tébù mọ́ ara wa lọ́wọ́ pé nígbà tí kàní bẹ́ẹ̀ sì lọ́lọ́ tí ọwá tá ká yìí tí ká ká sí táwọn yẹn náà mọ̀ wá ká yìí tí ò sí fojú rí àti tó ṣe fojú lára àdìrà ọlọ́run lára wa àti kí ìfojú ọlọ́mọdé bàjẹ́ ẹ̀rí nǹkan wáyé jama bí orí ọlọ́run ṣe wá pọ̀ tó ní ìfẹ́ kan ní ṣe pé àbí òsì pín ẹ́ ọ̀nà mí ìtọ́nù ìgbà mi lú ẹ̀yìn ara mọ́sí àríkínà ń kò sí gbóyìn aláfẹ́kùwà ṣe pín àbí òsì pín ṣe pín àbí ẹ̀ ó yẹ kó ṣe pé gbogbo tí àbúkú àtàn ó yẹ ká lè pè ẹ̀ ó yẹ kó ṣe pé báwọn afẹ́ ìsìlámù ṣe sọnù láti jọ tó ti kí kí n sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún sísìn ní kò bá ní fọrún fún gbogbo wọn látàsìkò láyé ọlọ́run dáwà náà láti dìbò ọ̀lẹ́sàlẹ́ka pàṣẹ́bọ̀ ní àmìlá ilá pìsìmẹ́yìn ní mọ́síkì lẹ́yìn pẹ̀lú fa tí wọ́n fi pín orí ọlọ́run ọ̀tún tí ò ṣe é kà yẹn ń ṣe pín fapàṣẹ́bọ̀ ilá pìsìmẹ́yìn wọ́n bá pín orí ọlọ́run wọn pín sí méjì pé orí ọlọ́run náà ló pé sí nínú àníìmá nínú kíkẹ̀rẹ̀ ọlọ́run orí ọlọ́run kó máa jẹ́ kí ni ó náìmá tánì nípa yára tánì náà pèsè nínú kí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọ̀nà méjì tó pé sí àpèpé àkọ́kọ́ náà ni oore tí è sòpin oore oore tí ó kọ̀m̀plíìtì lóore wọ́n sọ fún un nìkejì ọlọ́run fúnra rẹ̀ náà ló sì di oore yẹn bẹ́ẹ̀ kò sí lóore tó jẹ́ paríkejì oore kò sí lópin oore ṣùgbọ́n ọlọ́run náà ni ẹni haiti tó sáwùjì gbọmọdá aṣókòrò wọlé ọrùfáàn báyìí tó ṣe pé bá sí ní kò pé oore yẹn náà bọ́lọ́run bá kí díẹ̀ sí yàn ó yẹ kéèyàn mú ọlọ́run ṣe dáadáa fún bẹ́ẹ̀ kéèyàn sì máa dúpẹ́ rẹ̀ fọlọ́run ṣùgbọ́n ẹ̀dẹ́ ò gbàgbọ́ gbá lópin oore tí wọ́n gbá lópin oore olúwẹ̀ẹ́sẹ̀ lọ́nu àti ìkọlọ̀ ń fún yàn lálàáfíà nínú ààrẹ ìyẹn gbádùn èsì kọlọ̀ ń sòpin orí fún bẹ́ẹ̀ni àríwá nǹkan ayọ̀ nǹkan tí ọ̀pọ̀lọ̀ àmúwálì wọlé àwòláàdì kọlọ̀ ń fún yàn lọ́pọ̀lọpọ̀ owó ìsúnmọ̀ kọlọ̀ ń sòpin orí fún ṣé bẹ́ẹ̀ni àríwá ẹ̀kọ́ kọlọ̀ ń fún yàn lọ́pọ̀lọpọ̀ ọmọ sópin orí lọ́lọ́run sí fún aṣọ pé nínú oore náà ni ṣùgbọ́n kì í ṣe oore tí ó jẹ́ parí kí n gbé kí ló bàtà sí ní ọ̀pọ̀lẹ́tì lóore ìyàtọ̀ ẹni tí ó sọ yìí náà wà ibi àwọn ọjọ́ ìrìn ìdásí pápápá ẹ́ kò sí lásìkò ilé ìpẹ́ ẹ̀sù adon barakallahu fikum ẹ ẹ là yóò fà tí orí yẹn fi sí òpin orí yóò fà ní ayé tó máa ń lé láyé kí ọlọ́pẹ́ ní láyé gbogbo àwọn tó dáadáa mèremère ilé ayé nìí ọlọ́run bá ṣe fún yẹn ọlọ́run ò tí ì parí oore fún ọlọ́run sọ fún oṣù láti sòpin oore èso ló complete lóore lọ́fàá tí ò fi complete barakallahu fikum barakallahu fikum ọmọ ayé ayé ló bá lọ sísìn àkọ́kọ́ nù ọba gbogbo ẹ̀ náà yóò fìyàn lé èyàn ò fìlẹ̀ àkọ́kọ́ ni kí ó fìyàn lẹ̀ kéèyàn tó fìlẹ̀ èyàn ò padà fìlẹ̀ gbẹ̀yìn náà ni àti ti ráwáyé má kú ìdọ̀gbẹ́yìn ó lọ ọlá láyé yàmá àbí ọlá rí ayé lò nílùú tiwa yìí là ń sọ àìlálà ìbájú ní gbogbo owó rẹ̀ ṣe ń dì ní lọ́dọ̀ àwọn kan wọ́n ti rí ayé tà mẹ́mẹ́ yìí náà nígbà náà nígbà tí ń bá yí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bá gbogbo wa náà sọ́kí ni ó gbígbà wà lẹ̀ ó bá tiẹ̀ lọ báyìí gbogbo ẹlẹ̀ náà nù láàrin ìṣẹ́jú kan sí kejì ló ti jìtẹ́ ní ẹlẹ́ni náà ìṣẹ́jú kan sí sí ẹlọ́mọ sọ́kún mo ní gbogbo tí òun káàkiri ayé nígbà àwọn ayé ayé ló sì kìíní ayé ló bá lọ ìyẹ́ òjú ó bí kọ̀m̀pìlìtì orí rísìn àkọ́kọ́ nù rísìn ẹlẹ́kejì mo náà nípa àwọn olórí ilé láyé àtàwọn tí wọ́n ti pa ọlọ́run àtàwọn ẹni ọlọ́run àtàwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ àti ìjọba ọlọ́run gbọ́ ẹnitẹ́nu ọlọ́run ká àtẹnitẹ́nu ọlọ́run ọ̀ká nípa ọmọ ń ṣí ẹ orí ìyẹn ni ṣùgbọ́n wá jẹ́ òpin orí sí ẹ̀kájọ ọmọ ń ṣí rẹ̀ àwọn táwọn forí kan lẹ̀ fọlọ́run láti ní sinmi lọ́sàn lóru bí àwọn tẹ́lẹ̀ àgbà láti lọ́nṣin fún náà lórí ayé oore tó ń sọ yìí ara tí òjò jẹ́ òpin oore ni pé àwọn tó kọ́rọ̀ sí lọ́n lẹ́nu àtàwọn tí ọ̀gbọ́ lọ́n jẹ́ ṣí ẹ̀rẹ̀ fún wọn ni ẹ̀wà máa sí kan tó ń bílẹ̀ ni mo ní percentage ìpín oore ilé ayé tí ó wà lọ́dọ̀ kèfèrí gbogbo ẹni tí ọ̀gbọ́ lọ́n gbọ́ yóò pọ̀ ju ti ní jẹ́ mùsùlùmí lọ ìkànnà tó jẹ́ gbọ́n ní òní fún wa láǹfààní kákọ́ sẹ́yìn lẹ́kùn lẹ́yìn wá tó ṣùgbọ́n bà ló jẹ́ pé àwa sì ń kírun àwa sì ń gbáwẹ̀ àwa ń gbọ́kọ̀ lọ́hùn nínú ìpínlẹ̀ wá sí wá kéré láyè nígbàmú ara rẹ̀ bọ́lọ̀ ti gba iye kalẹ̀ nù bí i lọ ayé ìparẹ́ nì bẹ́ẹ̀ lè ní kan ti bèèrè kílọ́bà olùwà Muhammad sallallahu alaihi wasallam ní àdúnyá sísun lè mọ́ mi àdúnyá tó kàṣíà anábìnrin ilé ayé tẹ́mẹ́ yìí ẹ̀wọ̀n ló jẹ́ fún mọ́mí ní ìjọ́nà ti bèèrè náà nílò ìbèbèrè tẹ́ bá rí tí kò ní ohun ayé tí wà ń jẹmọ́ àlùjànnà rẹ̀ náà nílò kí bá jẹ́ kí bá fi ń jẹ́ kan lẹ́sẹ̀ àlùjànnà náà ló sì wà tàbí kí ń retí rẹ̀ lẹ́yìn ikú ó burú ká ìkúta pé kòró ń jẹjẹ Gbogbo ayé tí èèyàn fẹ́ torí ẹ̀ kúlé lórí yìí gan ó gbé sórí scale, ó gbé sórí òṣùwọ̀n, ọlọ́run wọn ayé àti ti ń bẹ́ńbẹ̀ ó wá wọn ìyẹ́ ẹ̀fọn ìyẹ́ mosquito ìyẹ́ ẹ̀fọn ó bá gbé sí ọ̀la kejì láti ní àti ẹ ìwọ ló yẹ kó tẹ̀wọ̀n ju méjèèjì ṣe ayé àti ìgbẹ́ láyé ọmọ nítorí ẹ̀fọn bàbá tí bàbá nítorí ẹ̀fọn ọmọ tásíwájú bẹ̀rẹ̀ ṣe ìrò ẹ̀yìn ìrò ẹ̀yìn tọ̀ta síwájú ọ̀rẹ́ dọ̀ta ọ̀rẹ́ aráàlú dọ̀ta àjọ ìjọba dọ̀ta aráàlú rẹ̀ ayé náà ni ọmọ nǹkan bàbá kò sí ní sáà rí láyé lórí ilẹ̀ ayé yìí náà ni ẹwà ráyé tẹ́fẹ́ tó ní ẹ̀kú ni ẹ̀mí ń jọ tí ọlọ́run bá gbé ìgbésẹ́gbẹ̀ ara wọn pé ayé àti ní ṣe mẹ́ ni ìyẹ́ ẹmọ fító ni èwo ló ní wéètì ju méjèèjì ìyẹ́ ẹmọ fító ni ní wéètì jayé lọ. tí ó wà fún ọ̀pẹ náà bí sọ́n tó sọ ní ìlà òkú náà ti àdóni àtàdìlò ìndàláhì jẹ̀nà àbáhó dọ́tín tó bá sí pé ń tó lòun wọn méjèèjì wò ayé bá lọ wúwo jùlẹ̀ ẹ̀fọn lọ ni ìfẹ́ni tí ìjẹ́ kéfìrí láyé tó gbọ́nù ayé ọlọ́run àwọn hàn náà gbogbo orí ayé fún wọn ìgbọ́n gbọ́dọ̀ pé táwọn èèyàn ń kú lọ yìí náà wọn àti ìyẹ́ ẹ̀fọn gan ìyẹ́ ẹ̀fọn tó jù lọ ẹ̀rin mẹ́ta máa kú ẹ̀wọ́n kú ẹ̀yìn gbèzèrè tó lè ṣokùnfà tó fi já sí àwọn oore tí a ní kò pé ní gbàmà tí òjò pé òun náà nìyẹn abala ti dínú oore tí ọlọ́mọ ṣe fẹ́dà kìí tí a kọ́ sọ yìí nígbàtí ọlọ́mọ kò ṣe fún ọmọ máa ń kọ́ wọn lọ ní ọdún àwọn orí ayé ìdílé ẹ̀yìn rẹ̀ àwa náà ni alhamdulillah ọlọ́run ló mọ́yé dáa ti jí lẹ́nu gbalẹ̀ mọ́yé ní àdúgbò ìkọlọ́ alhamdulillah náà járin òwú arásọwọ̀ sára àdúgbò ìkọlọ́ láti mú pẹ̀lú àlàáfíà àdúgbò ìkọlọ́ àti inú rọ́jú jẹ rọ́jú mú àdúgbò ìkọlọ́ ọlọ́run tó kẹwàá délẹ́bù pẹ́pọ̀lọpọ̀ wa la tó wẹ̀wù tó la tó kú fìlà bí a bá jẹ́ èèyàn lójú bí kìí ọ̀rá sọ́dá tí a kọ́ ọdún sọ́kọ́ fìlà ìfìlà ní kọ́kàn ni àtẹ́wù tẹ́ yóò fi gbóra ọlọ́nkẹwa ni ìlàdídé ìsọ̀rọ̀ yàn fọkùnrin ṣùgbọ́n tó dáa ni gẹ́gẹ́ bí ìṣẹ́ àwọn ẹni ìṣáájú wa láti ìtú jálẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ wọlá ìsọmọ́ra tán sọ́kún lágbò yìí tán pé jàmá kámi ò ní ánsẹ̀tì lọ́wọ́ nù wa láti ánsẹ̀tì rí ọ̀lágbò ìwọlá bọ̀rọ̀ tó máa sagbó mọ́wọ́ à ń sọ pé ọlọ́nkẹwa dìbọ̀ ní ìwà láyàrá kí ọlọ́ni a bá jẹ́ ìrìn lójú méjì tí ó rí fóònù lò gbọ́dọ̀ máa sọ́kún agbó àbíta lórí sí kí wọ́n kó gbogbo ọ̀nà lọ́wọ́ nǹkan kó rọ́pù fún ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ́ nìkan tó mọ̀ gbé ọ̀dọ̀ ẹni tó túnmọ̀ sí ara àgẹ̀rẹ̀ ọlọ́run náà bí ìmúra tẹ́ tó lágbó àkọlọ́nkẹyìn ah, ni ó sì ń ṣe ṣe ayé wa bá ṣe ń sí yéṣù kí kò bàtà lẹ́sẹ̀ wa tẹ́lẹ̀ sí ọmọlẹ́bí wa kan kí ló dé tàà ní dúpẹ́ fọlọ́n ẹ̀wọ̀n ọlọ́run sọ orí dúpẹ́ fún wa ẹ̀ láfẹ́ẹ̀tì yìí ta ní òtún kan náà ọlọ́run ṣe fún wa ẹ̀ òbí tí ọlọ́run bá ṣe tí ọlọ́run kọ́ mọ́ sí láìsàlékún ẹ̀ fún wa ẹwà arábàlá kí inú orí ọlọ́run tó ikú náà ní kíni o ẹ ìmú tó ń ẹmọkùnrin lápọ̀tún kàmìlà ó ní orí tó kọ̀pìlìtì jùlọ orí tọ́lọ̀ mọ́ ń ṣe fẹ́dà máa bá dáhàwọ́ máa fọ́kànlá ní ìmú tó ń kòsó orí tó tó àṣìṣe tí ó jùlọ aláwáyá ní ìmú tó ń orí tó tó ẹ̀ láti rí tí ó jù lọ nínú àwọn orí tọ́lọ̀ máa ń sin sí ìdàláyé láwọn bá fúnra rẹ̀ ló sọ nínú sórọ́tù al-Ma'ida ránṣẹ́ pàtàkì ìjọba sírì ọlọ́mí aliyahun nígbà tí ní máa fà ló bá sí jákè ní ọjọ́ àràfà nígbà tí yóò ṣe méjì rẹ̀ láyé àràfà kan náà lànà bìí sí níbi òsì ájì lẹ́ẹ̀mejì ájì kan náà ló ṣe ájì lèyàwó máa kọ́ mọ́lù tùlákùn sí ìnákùn lọ́ni lọ́jọ́ ti ní ẹ̀sìn tí wọ́n ti gbábọ̀ látàyè bàbá yín ádámà àwa kọ̀m̀plìtì rẹ̀ lórí rẹ̀ Muhammad lọ́jọ́ ti ní akọ̀m̀plìtì wà ti mọ́ ń tọ́ aláìkún ní ìmáte látara ẹ̀sìn yìí mo parí ìdẹ̀ra mi lé yín lórí àti tọ́lọ́wọ́ sì fẹ́ dáláyé tọ́lọ́wọ́ sọ kò sí kò sóore tọ́lọ́ lè sì fẹ́ dáláyé bbs orí ti máa complete. kọ̀mpilítì látọ̀dọ̀ long time. That's why àìkọ́lọ́run fún mi wọ́n ti máa ń tọ́ aláìkún bí ìlú ti yá níbi sọ́ọ́ ìdíyìn wọn nù bú wọ́n ti wọ́n rí sáàlà látara àgbàgbọ́ látara ẹ̀sìn látara àjọmọlẹ́yìn Muhammad ni wọ́n ti kọ̀mpilítì orí fún mi ọ̀rọ̀ dí fún mi ilé Islam àdínà mo see, Islam kò máa jẹ́ sí mi fọ ẹ́fà àti ti ayérayé láyé mi ọlọ́run bá ń gbọ́ náà ti fèrè wọ́n wo àníbì láfẹ́ẹ̀tì ilé ayé àtàkùn bí máa já hàdè àwọn àfojú yẹpẹrẹ wo Muhammad àti tí Muhammad gbé wá ìpè Muhammad wo làá máa tẹ̀lé ọmọ tí ò lówó ẹ́ tí ò lọ́gàlẹ̀ tí ò níwá tí ò lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ náà ó ti mọ ohun àlùbáríkà ara àfánu lọ́pọ̀ bá ti lówó ìgbẹ́ni ìyẹpẹrẹ ti gbé ní àbùkù náà nù ìjà túnra wá ṣe gẹ́gẹ́ bí àwa mùsùlùmí o ọ̀pọ̀lẹ́ àfáàgbẹ́ mi kọ́rọ̀ sọ́lọ́wọ́ àtàlẹ́bí rẹ̀ nù kó sì máa tẹ̀lé kó mà wá fi bẹ̀rù ọlọ́wọ́ bá sáyé ìjọ parí sí náà àwọn ti gorí mọ́ta wọ́n wà nẹ́bì láti bá kúrò ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá fojú yẹpẹrẹ wò ó àwọn ń sọ̀tọ́ tó rán sí báyìí pé àwòlà náà sílá hazal quran láàrọ̀ jolin nínú ọ̀rọ̀ yẹ̀kẹ́ àzíhùn ní ọ̀fìnà mọ̀mọ̀ tí ò ní nǹkan kan yìí kí wọ́n ọ̀ràn ìkan ní àwọn méjì nínú ìlú kan nínú ìlú nígbà tó wà níbi lásìkò lọ́rọ̀ ayé kọ́rípa yíò kù sí sọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ kú sọ́wọ́ àwọn wọn ẹ̀kùnlẹ́mà bam àwọn sọ́kọ́lọ́wọ́ bá pé nígbà fi kùránì fún Muhammad ẹlùmí ló yẹ kọ́ sọ fún especially ìkan àwọn èèyàn méjì nílùú kan nínú ìlú méjì èèyàn méjì tí wọ́n gbé lérò الوليد بن المغيرة في مكة وعروة ابن مسعود الثقفي في الطائف الوليد ọmọ Mugira jama ìlú Maka ló ń gbé ọdún ọgbà ìlú Maka ni ó ti lówó ní gbogbo èèyàn bá ní ìgbàlẹ̀ náà fi sáyẹ̀nsì ọmọ pé ó ní lóòótọ́ ni àwọn méjì sí àwọn kèfèrè Maka tí wọ́n yàn kọlọ́nù pé bí ọmọ yìí bá ń jíṣẹ́ àní gbàtíẹ̀ ṣùgbọ́n bá rán kan náà méjì ìkásọ yìí àwọn àgbà ti wọn àwọn ìyẹ́lò yẹ kó bá kùránì fún owó ń bẹ lọ́dọ̀ wọn alùwàlídù ẹni àkọ́kọ́ tí wọ́n pọ́ǹtì sí lọ́n pé alùwàlídù mọ́kà ló yẹ kó tèjì sí ọlọ́run kí lóru Muhammad pé kò sí dọ́là lọ́dọ̀ Muhammad ẹgbẹ́ owó ń bẹ lọ́dọ̀ alùwàlídù lẹ́ẹ̀mọ̀ pé wàlídù lówó ni àti ìdílẹ́mù ọlọ́ngá fi sáyẹ̀ sí alùkùránì pé wọ́n máa hajjú láhú tẹmuhídà fún mayẹ́tọ́ anìfàsí ìdákàlá nígbà tí alùwàlé ìdíjú ìmọ̀ gẹ̀rọ sáàdì irú ọ̀rọ̀ ẹ̀tí tí àná bẹ̀rẹ̀ sí ní ìbànújẹ́ pé títí ń dàtò kọ́lọ̀ ń sórí ayé báyìí fún yàn irú ẹni bẹ́ẹ̀ wá fi mọ ọlọ́run kó wá gbọ́ ọlọ́run gbọ́ ó kì lójijì ọlọ́run kó kéré ayé kó kéré ọ̀run àti ìwà gbàgbọ́rọ̀ ó kó ànújẹ́ bá nínàbì ọlọ́run wá ń sọ bá nínàbì ẹnikẹ́ni kan ràn mí lọ́wọ́ kí n gbúdá èmi nìkan mú dáadé mo ti dá tọ́wọ́dì altolahu mọ́lá mamduda mórí lélẹ́rí búkú kí n kówó fún owó sànásà mọ́lá mamduda wọn náà bá wọ́n lónìí ẹ ẹrù owó ọlọ́run náà kó sí lọ́wọ́ ẹ̀rí ọ̀bàní iná ṣùhúdàn wọ́n wá fún aláwọn ọmọ tó ṣe bí àwùjọ àti àwọn ọmọ tó ṣe fi yan gàn láwùjọ ẹ̀mí bá múyàn bí bí gọ́ọ̀nà nílùú ìjọba ẹ máa ní kí ló bí ásìkò ìgbàkún káyọ̀ tó ìgbàkún ásìkò ìkún bẹ́ẹ̀ bá bí gọ́ọ̀nà ìjọba tó ṣe kí ló bí lọ́mọ bẹ́ẹ̀ ni àríwọ̀ kọ́ nínú bímọ ìgbàkọ̀ ní kò yáyà péyà ọlọ́run ni mo fún ní ọ̀pọ̀lọpọ̀ owó mo ti fún láwọn ọmọ rẹ tẹ̀tẹ̀ ẹ̀rìnwó máa hàtú láhù tẹ̀mù hí ìlà níwájú kó máa ṣèṣe ní ìrọ̀rùn kó bá sì sọ́tún dédé ní òsì dédé níwájú ẹnìtìn tó bá fẹ́ mú ọwọ́ rẹ̀ ń tó nígbà fẹ́ ń ṣẹlẹ̀ sí dáadáa ọmọ yẹtọ wọn azina buhari ni obìnrin ni ọlọ́run tó sàlékún dáadáa kú dáadáa tí mo sì fún yẹn báyé sì dáa fún yẹn káàkiri àmọ̀ náà kọ́run náà tó dáa fún ọlọ́run kàlà ayé rẹ nìkan ní ọ̀dà ọ̀run rẹ ò dùn àwọn wà ní ìdùn fún láyé wọn ti gba ẹ́ information rí burúkú àwọn ò ní láti bọ̀ tán àbánilọ́sùn bẹ́ẹ̀sì lówó mi lọ́dọ̀ ẹ̀ tó ẹni àkọ́kọ́ táwọn kìí ṣe ní ká ní ọlọ́yìn lójijì ọlọ́mìyàn ìṣẹ́jà náà bí á ti gbégbélé fún wọn alákejì ó náà ni orúwá tó gbọ́nà mùsùlùmí ti afákọ̀ sí ọlọ́pàá ní fọ̀nù kẹwàá fún nìtì àlejò ìjú ìgbàdúrà fún orókù sí kìkìkì ọba orúwá kìfè yìí ni orúwá nígbà náà lọ́nà ọlọ́run ní kanu ọlọ́run lè bá ìgbà fúláà nígbà tó wà lóko kèfìrí ní kèfìrí láìkè lórí kùsù lẹ̀ lábọ́wá nígbà wọn láìkè ju wà lẹ́yìn dùgbò lówó gan lọ́wọ́ lọ mọ́sálẹ́tẹ̀ mọ̀tàáyínà fi máa dá ìfọ́ omihì nínú àwọn tí wọ́n gbọ́rọ̀ sí nínú ọ̀ràn wọn bí wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin ọlọ́pàá tí ó rúgbà díẹ̀ wàhálà yóò yanjú wá fún ní àǹfààní rẹ̀ kí yanjú kó tán síbẹ̀ wọ́n họ́nù ẹ̀dẹ́ bẹ̀ ni àwọn náà wọ́n wọn abálọ́ àbábọ̀ wọ́n ní mọ̀ mú wọ́dí ní ká gbíṣẹ́ fún wọ́dí ní agbíkùrá ní fún tó máa jí sámáyé torí olówó lọ́wọ́ lọ ní àwọn yàkùsì ní wọ́n ara fún ìpàrọ̀ bí ká ọjọ́ ni mo gbé ọ̀rọ̀ ayé àwọn èèyàn lé yín lọ́wọ́ tó pé ní ká dìbẹ́ jẹ́ pé ẹni báyìí ló tọ́ sí ẹni báyìí ni ò tọ́ sí náà kò sám náà iná hùmà iṣẹ́ táwọn fi àyà ti èmi ọlọ́run gbò ń tí ìlú ti kí láyé ẹni tí ìlú ti ọlọ́run mọ̀ ẹ̀yìn kí ló máa fi pé ẹni báyìí ni ọyàn ọlọ́run mọ̀yìn ẹni báyìí hmm. Allahu ya'lamu haythu yaj'alu risalatahu. Ibi ọlọ́mọ bí kí máa ń fi ìjíṣẹ́ mi sí mo mọ̀ ẹ̀kẹ́ ẹ̀kọ́ mi. Orí ilé ayé tí ò tó ìjíṣẹ́ sí lọ gan, àhánùbá rẹ̀ fẹ́lẹ̀ bòdì, àwọn ọlọ́run là ń pín fáwọn èèyàn. Wọ̀rọ̀fá ní bàdọ̀kún, ọkọ̀ àdìndàrà jáde, àtàwọn kan sókè, àpàwọn kan sísàlẹ̀, ẹ̀yẹ kẹ́kì sàbàdùkún bá dùn wa bá lówó láyé ayé ò ní dáa kó báyìí tún lówó náà ayé ò tún mẹ́jọ wọn kò ní da bóyá wá pín síra wọn ni lọ́mọdé àwọn náà wọn tí ò ní nínú wọn ìsàmì yìí náà jẹ́ máa ẹ̀hẹ́n ọmọ kàtígórì tó fún bọ́ọ̀lù sí ẹ̀yẹ ní tí ó ṣáláyé ọlọ́ni náà ṣáná bẹ́ẹ̀ ní ọmọ ìṣàtà ohun fi àyà ti dóníyà ọ̀rọ̀ fún ọba àdọ́hùn fún ọba àti ìkàràjà tí bí ẹ tẹ́kìtà àdọ́hùn àdán fúkúríyà wàrà àmì tó rọ bí ká kéèrò mímọ́ yẹ jọ àwọn ẹ̀yìn tó fẹ́ lọ́gbọ́n ìgbàládé mi gbólóhùn ọlọ́run bá tún wà rahmatu rabbika khairun mimma yajma'un ọlọ́run ní àánú èmi ọlọ́run ọba ìgbàlùmọ̀ sí ìdìbò rahmatu huna ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú àánú ìdí ìbàyí àwọn àfáà ní al-islam islam lọ́lọ́run ọba ń sọ annubuwa warrisala ìjọbi sí ọlọ́run ọlọ́run bá ti sórí kúrú tó ní àánú èmi ọlọ́run ta mú sí islam àti ìsìnyìn ó jẹ́ mùsùlùmí láyé ẹ̀ ó jẹ́ mọ́mìnì láyé ẹ̀ ó jẹ́ ọmọlẹ́yìn ànábì láyé ẹ̀ ó lóore ju gbogbo tí yẹn máa ń kó jọ láyé lọ. ẹ wá rí i pé oore tó kú jù lélẹ́yìn kùránì ló yànnà ní gbogbo ẹ̀ fún wa bẹ́ẹ̀. pẹ̀lú kò yá pé gbogbo oore táwọn ará Áfíríkà tí wọ́n ní ní dúkìá ọlọ́run bá jí wọ́n ìsì ìsìláàmù tí ó gbé ọkùnkùn náà sí ni oríjìnà tí ọ̀rẹ́ ti wà lọ́dún ọ̀pàdásí ibú sí gba oríjìnà orí àti bí náà sí orí lọ́wọ́ ẹ̀dá lọ́mú ìsàdúnmọ́ òfin wa adúgbò fọlọ́run o ẹ̀sìn ìlú náà lóore tó gbé ọlọ́mọ ń ṣe dára ọmọ kọ́lá yìí lọ́mọ abdallah ibn mubarak ti alkọ̀rọ̀sani abu abdurrahman alhankoli nígbàna yọnu sí babana kọ́lá adínú rasu malin ọ̀sẹ̀ ń fi kúrẹ́ kàdíyà òhun

dínà Allah ilẹ̀ Islam ẹ̀sìn yìí náà ni bàbá wa dáná sí nígbà tí ń bẹ láyé Àdámọ́ alayhi salatu wa salam, kí gbogbo ìdíyàn kalẹ̀, ìfìkọ́ àtàkọ́lọ̀ náà ni, àtàkọ́lọ̀ náà ni, ìsinlọ́ lọ́sọ, sọ ẹbọ́ kí ló sáájú kí ni o, ìgbàgbọ́ ní gbèsè ayé. Bí ẹ̀rọ fẹ́ ju gbogbo gbogbo máa ń láti kìkìkìkì, yẹ ló bá orin kúrin ta bá káàrọ̀ jìdẹ́ká ayé lábá lè ayílá bá fáwọ̀ sáyílá bá wọn lé o ọ̀sán gangan nígbà gbogbo ẹ̀yọ́ bá jù gbogbo ẹ̀yọ́ bá pàṣẹ ti kùn ní rí jẹ lẹ́dí sọ ilẹ̀ ǹsọ́ ni ẹ̀kùn sáájú adájọ́ sáyé àbí tí ìbá sí ìyàlókù ó ní nọmba wán ọwọ́ àbúbáṣar kàtíbà ó ní bàbá gbogbo ọmọ ìdíyàn lápapọ̀ tó ni kódà àwọn ọ̀bọ ni bàbá ńlá bàbá wọn lóòótọ́ ọ̀bọ ni bàbá ńlá bàbá yín nìkan ṣùgbọ́n bàbá ńlá bàbá yín gbẹ̀yìn lọ́hùn wọ́n lè ọrí nídìí ní dámà àwọn òkúrọ̀ wọ́n dúpẹ́ sọ́lọ́hùn wọ́n bàbá ti wá láfíríkà yìí lè sọ bọ̀ lè sì ni wa àti tó yá dáadáa àti tó yá yàkuyà láàrin wa náà ọjọ́ àwọn ọlọ́run kò kú méjì, ọlọ́run ti sọ́kà tó bá pa كان الناس أمة واحدة بعث الله نبيين مبشرين ومنذرين Ọlọ́run ní jẹ́ta ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kílẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀sìn òkú méjì gúrùpù náà ni àwọn èèyàn. Nígbà tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní yáyàkuyà wọ́n àárín ojú ọ̀sẹ̀ tí dada wọn á dá máa rìn mọ́ àfi wọn ń dá wọn ànábì lọ́ndì ẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́ sì kọ́ ọ́nà tí ó kọ́ gbé òjísí ọlọ́run wa náà hàn lẹ́yìn sọ́láàtì wọ̀sàlám lórí náà lẹ́yìn sọ́láàtì wọ̀sàlám náà ló wá wà gbé tó fi dàpọ̀ sí ọlọ́run wa ń gbáwọn òjísí ìdí lérèdè tí ìwà lórí Muhammad rasulullah káwọ́sàlẹ̀ islam ayọ́ alẹ́ ẹ̀kọ́ àti ọlọ́run wọn hànú kò kú méjì ẹyọ ọ̀kan nínú ọlọ́run ti dáyé kò sí ní kú méjì sí táyé ó fi parẹ́ ó wá kù sí títà mọ̀ sí àrèsì kòròbára tó ń fi kárí iṣẹ́ ìwà ló fún àwọn ọmọ ìyá wa tí wọ́n fi ṣe agbẹ́sẹ̀rọ ìdókòó sí àṣálẹ̀ ilé ìkú ní àkọ́kọ́ gbìyànjú wọn abẹ́lọ́wọ́n bí kúmọ̀ sí lókun náà gbèsè ayé wọn ó sì gba ogun gbìyànjú náà ní ìjọsìn fún wọn àtàwọn àti àwa náà ti kókó wa lápapọ̀ ọlọ́nkọ́ lórí sábàbí dáadáa fún wa àkọ̀dìjára ànábì ní gẹ̀ẹ́nì ìmọ̀ síbi jáde ti sí kéré ọjọ́nà ẹ̀sùn tí ẹ̀dá ó gbà lábẹ́ pé ń jòkóru fẹ́ jòkó báyìí wọ́n ọ̀gánáìzì irú fẹ́ jòkó báyìí wọ́n ní yàrá ti gba òkú ní ìdíje ọlọ́nkú sí ọ̀sẹ̀ jẹ́nà ọlọ́nkú mọ̀sálá yìí síbẹ̀ fún ọmọ ìyá wa náà àti gbogbo wa náà lápapọ̀ àti àwọn olùgbọ́ wa náà àti gbogbo náà dáadáa ọlọ́mọ ẹ̀sìn wá ní àwọn qualities àwọn kílíò àwọn ẹwà àwọn nǹkan tó dáa fọlọ́n tó sẹ̀lẹ́kì ẹ̀sìn fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó kún mọ́ sí ẹ̀rí pé dáadáa bẹ́ẹ̀ àmọ́ ìdáadáa bẹ́ẹ̀ bí inú nǹkan yéem ẹ̀sìn tó stand to balance tó gbódélé tí ò sí tẹ́ wá ní oríire àti kẹ́ bá mi ṣùgbọ́n ẹ̀mí tọwọ́ bọ̀ kẹ́ bí burúkú bẹ̀ o ẹ̀dá gbogbo lẹ́yìn láyé wọ́n sọ pé ó dáa bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá sí ẹ̀sìn yẹn wọ́n lẹ̀ sí gbogbo àwọn ànábì ọlọ́run lọ́kọ̀ọ̀kọ̀ ìṣúdìsí ọlọ́run tó fi ìtàn méjì lẹ́sìn tó bá yàtọ̀ sí ẹ̀sìn yẹn ẹ wá rí ẹ̀sìn tó lẹ́sìn àwọn ànábì ọlọ́run yẹn èyí láti bí ìbẹ̀rẹ̀ lórí ibi tó parí ìnáàlà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam àrùn mẹ́ta tó ń bá wa ńlẹ̀ Yorùbá tí wọ́n ní kí n bá bẹnu nígbà ló gbé sí àwọn ànábì ọlọ́run ọba dání ẹ̀sìn nígbà sí ìpè yàrá mẹ́ta wọ́n ní èdè ìdùnnú ilẹ̀ yorùbá ní yàrá ẹ̀kọ́ wọ́n náà kàn ní sọ́wọ́ dúró ni òṣèré dúró dédé ọlọ́run ló mọ́ ọlọ́run ló gbé ìkàlẹ̀ bẹ́ẹ̀. ẹwà rí pílọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nì ọ̀kan nílẹ̀ la fẹ́ mú láti lè láti ṣàlàyé díẹ̀ fún wa lọ́wọ́ sùn sí òkúta ní. alákọ̀ọ́kọ́ ìtújú pílọ̀ ló sọ́rọ̀ jù ní òpó sí àwọn ànábì ọlọ́run ọ̀bẹ̀dání ìnáni إلى توحيد الله وجعل الإشراك بالله ìpèsè sí ìpàtàn ṣoṣo ọlọ́run mo ní ọkọ́ àkọ́kọ́ àti ìjìnà sí ìmọ̀ amórógún pẹ̀lú ọlọ́run ìmọ̀ fẹ́bọ̀ ìmọ̀ ṣòṣà àṣíjì fi ọlọ́run bàtọ́ ọlọ́run rán sáyé tí ò mú ọkọ̀kọ́ tí ò mú nǹkan yẹn lọ́kọ̀ọ́kọ́ dùn ìgbà tó lè dojú sí ọlọ́run àti kó kọ́kọ́ sí kí ni o kó kọ́kọ́ gba àkọ́kọ́ nẹ̀ òní yóò máa pe àwọn èèyàn sí ọlọ́run bá sọ́nà sórọ́tù náà Quran chapter sixteen bẹ́ẹ̀ ló sọ ní suratul anbiya kún ní chapter twenty one lọ́ni wọ́n lakọ́ bá a fún náà kún ní ummatin rasulan ní ibùdókòlọ́ha wàjítẹ́nibú àtọ̀gbọ̀ lọ́ni gbogbo jíṣẹ́ ọlọ́nkàrán sáyé pátá àkọ́kọ́ àfihàn wọn òmìnira ní tẹ̀síhù almu'taqad tún àdì ọkàn àwọn ọmọ ẹ̀dín ìyàn sí láhùbà rabbihim láhùbà malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar bóòlù àwọn èèyàn ó ti ní àdì ọkàn tó dá pẹ̀lú ọlọ́run bá wọn náà ní fọlọ́ngọ̀ bá wé búkú náà ní fi gbé ẹ̀pà láìsí àìkájíkó bẹ́ẹ̀ ni àìsíniwé àìsíniwé èèyàn nígbà ló kásí náà tẹ́wọ̀ lù ní bẹ́ẹ̀dì ìmọ̀ sí ọlọ́run ọba mọ́ bọ́lá ọba sí tọ́kọ̀ sí orogún pẹ̀lú ọlọ́run ẹ̀ níbẹ̀ ni kásàkì sí ọlọ́run lọ́sọ̀dọ́gọ̀ bẹ́ẹ̀ gbọ́láfúnyàn kan lórí ọlọ́run nǹkan wà nábí ọlọ́run ọlọ́run tó ẹ̀rì fílà àkọ́kọ́ nù ló sì strong jù nínú òkú tí ó jẹ́ òkú tó gbé sí àwọn àníbi ọlọ́ngàn bá jẹ́ ni ẹwà rí pípẹ́ lẹ́kìtì jọmọ́ ọ̀rọ̀dẹ́gbẹ̀kẹ́lẹ̀ nígbà ni ìpìpè sí ìmọ̀kẹ́ kárẹ́ ní tó sì sọ́lọ́n bá máa mọ ọlọ́n tán àti sọ́lọ́n láso a máa ń sin ọlọ́ngàn ọba yẹn ni yẹlẹ́ fi rí pé ọgbọ́lù agbórin fi kíkà bí bá gbé kùránì tí yóò gbé nítorí kúbi o gbé láti pátíà tó bá ń tọ́ lọ báyìí wọ́n rí pé àkùnbá ní ìsìn àkọ́kọ́ ìṣẹ́ tó lọ́wọ́ kọ́pa nínú ni ya ayúwa náà ọlọ́ni mo pè yín ọmọ ẹ̀dẹ́ ni àkókò rọ́bàkùn ọlẹ́tì àlàkùn ọlẹ́tì náà ní kọ́pìlìkùn ẹ̀ ọlọ́kùn tó takùn ọlọ́ni mo pè yín ọmọ ẹ̀dẹ́ ni àti mo dá gbogbo àwọn ànábì ọlọ́run ló pèpè sí ẹ náà wọ́n máa ń yàtọ̀ sí ní ara ẹ̀ máa ń yàtọ̀ síra wọn ni ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ń sọ yìí ń wọlé bí ẹ̀bí ẹ̀jẹ̀ máa ń gbọ́dé ẹ̀sìn wọn. ọ̀pọ̀ ẹlẹ́kìtì tó bá gbogbo àwọn ànábì ọlọ́run ọba dání bàbá bá tá fi máa jírẹ́ tá fi máa fi rọ́n ìrí ẹ̀ ni wọ́n fi fi irun ní kíkí lẹ́sìn fún wa sáà nábì ọlọ́run tí ò mú irun wá sáyé kejì sí ọlọ́run ọba àti àlùkù káàkiri lè yàtọ̀ síra wọn lọ́wọ́ tó dáa jù léèyàn gbà kí wọn Muhammadu Rasulullah lọ́nà ọlọ́run bá fi rán síbẹ̀ ló níye jíjù inú ọ̀nà tí yẹn máa ń fi ràn ó jọ́sìn fọlọ́n tàbí ìlú oṣù píríọ̀dù torí ẹ̀kọ́ máa tà rẹ jẹ́ ogun wọn léèyàn kan tọ́nu níbi ìdíje tí ọwọ́ ọwọ́ rẹ sókè kí ìwọ kó wá fi orí rẹ kalẹ̀ wọ́n fi kíni kan kó bá fi bẹ́ẹ̀ kírun tó bá fi kú ìwé kàbákò. kí ló fà torí pé ń tó jù yẹn lọ làfihàn Muhammad ṣùgbọ́n dá làwọn ará jò yẹn ṣe láwọn àmì ìgbọ́ rẹ̀ ṣùgbọ́n tó dájú tí wọ́n sí lọ lọ́n bí i Muhammad sallallahu alayhi wa sallam affection láti ah, kí nǹkan complete ìgbọ́n lábùnà lọ́wọ́ ọlọ́run bá fi yẹ jí nkí ànábì báyìí láti gbọ́ lókun nǹkan wá tàbí kí tóbi wọ́n tó máa mú ìṣẹ́ wa ọmọ ìyanu pé nǹkan lókun dá tó báyìí ẹ̀ bọ́lọ̀ ń ti fi fún ti ẹnu ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ sílẹ̀ ẹlẹ́kẹta táwọn ànájọ́ ọlọ́pàá ti pèsè náà ní tàṣíkùl hatlak ìfún rẹ̀ ní níwàsí abala dá sọ́lọ́n lápapá gbọ́lọ́n ọgbọ́ bó ti tó àti a sì ń fi ẹka ara wá jí fún fọ́lọ́n àwọn tó jọ sáyé yìí náà sí òye ká dá síra wa ni sí òye á dá síra wa jama bàbá wa dá síra wa yẹn lọ́rọ̀ ìwà ló fi wá sáyé àwọn ànájọ́ ọlọ́mú yẹn náà wá ìyẹn ní ìpínlẹ̀ ẹlẹ́kẹta tó gbé ìpèsè àwọn àníbi ọlọ́run ọba dání tí èso náà gbé dada tó ti kù sí wàjú ọmọlúwàbí nínú mọ̀rí mọ́rọ̀ àníbi wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wà nù mùsùlùmí imam Muhammad ibn Hanbali wa muhammad al-imam maliki wala nabi ni innama bu'ithu li utamma makarim al àwọn nǹkan ní ìdí mo kọ́ sọ ṣáájú mi ní tó wá fẹ́ sọ́ǹsẹ̀ ní jẹ́lẹ́kẹ̀ẹ́ta rẹ̀ jẹ́lẹ́kẹ̀ẹ́ta yẹn ló wá ń sọ nígbà tí ìṣẹ̀ sí kan sí ìmú àkóyí kan ní ní ma bọ̀ ẹ́sìtò ní òtún ní ma sọ́lẹ̀ alẹ́ aflac àti ìwáyà tí mo kárí ilẹ̀ aflac ọlọ́wọ́n bá gbé ìdíje láti wá kọ́ńpìlìtì wà ọmọlúàbí sí ara àwọn èèyàn ìwà ọmọlúàbí ara ṣẹ́ ti àpílà ti gbé sí àwọn ànábì ọlọ́wọ́n ọba dání èyí ó sì rí àgbẹ̀gbẹ̀dá tó ní bàbá tó ìṣe dí àwọn ní kí o fara o sin lọ́n nígbà tá a fi sin lọ́n jẹ náà ọlọ́run ọgbọ̀n fi àwọn nǹkan yẹn ròyìn ẹ̀ pé kò túmọ̀ o ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run bá fi ìwà a mọ̀ pé a ń sọ̀rọ̀ wa olúwàbí ìsìn tá a máa ń fi ọwọ́ ọrọ́ sẹ́yìn nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀lọ́wọ́ bá fi ń sọ́nà suratu Al-Qalam Quran chapter sixty two ọlọ́run ọba ni rẹ Muhammad ìwà rẹ mọ̀ dá púpọ̀ ìwà rẹ mọ̀ tóbi púpọ̀ mọ̀ dá léwà púpọ̀ ara yìí tó wá kọ́ wa nínú wà ìdán nìyí ta tó fẹ́ gbé yẹ̀wò lásìlẹ̀ yìí káwàtà wà nítòsí àgbọ̀ àwọn táwọn náà káwà náà tó máa gbọ́ bá sí àpláyẹ̀ sínú ìgbésí ayé wa ká sọ́ di ìṣe wa ká sọ́ jù bá wa káwàtà balẹ̀ nínú òlu wa láti fi nírọ̀rùn nínú ọkàn wa nínú ọ̀dẹ̀dẹ̀ wa lórílẹ̀-èdè wa àti ìbẹ̀ lọ. Ọlọ́run bá bá sọ subhanahu wa ta'ala wọ́n ṣàlàyé sí ọmọ o wọ́n ti gbé sórí afẹ́fẹ́ fún wa mo ní alimọ́sílẹ̀mù máa máa dá máa jìrọ́ ni ìlú jẹ́ mọ́sùlùmí ìwà wo ní ìbá àwọn aládùúgbò rẹ̀ lò ẹ ìwà àwọn aládùúgbò aládùúgbò rẹ̀ ẹ̀kọ́ yẹn wá kọ lọ bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ títí bàbá sọmọ títí bàbá sí bàbá títí kọ sáyà títí aya sọkọ ẹ̀mẹ́bí ti sọ gbogbo ẹ̀ lọ tí ẹkún àwọn àjẹ́ lọ́dọ̀ ànájí èyàn lè kàgbẹ́sì ẹ̀ tí ẹ̀bọ́ ló wá million years nínú ọ̀ràn tí èkú ni ilé ni òfin aláǹfààní tó sì mẹ́lẹ́ ilé kí wọ́n ní ajẹ́ bàbá ń jẹ́ àlejò tán kéèyàn ló wọ́n jẹ́ ìkù sọ̀rọ̀ ń bẹ̀ kí wọ́n jẹ́ lọ náà so ìgbúrò tá nàbì ti wáyé sí àmọ́ wẹ̀ nígbà máa ti sì ní ìrọ̀rùn báyìí bẹ́ẹ̀ nìkan dìgbò tí ìbílẹ̀ tó lọ wá kí ni ọkàn náà ti fún rẹ̀ bí ìmọ̀ yìí ní omi ìdí sí. ọ̀sìn tó ti gbélẹ̀ fún wa gbogbo èyí akílà ní ń jẹ wá àìlẹ́kọ̀ọ́ ní àbá ìnímọ̀ àti àìníwà ọlọ́run ò ní kíyà ó jẹ wá ń gbà bá ti tẹ̀lá nìyàbí gbogbo nǹkan pátá ń gbélẹ̀ fún wa tá ìsorí rẹ̀ àkànnú ẹ̀ náà tún lélẹ̀ yìí nípa pé ìwà wo ní ẹni dúdùkọ̀ ọlọ́run ọba gbọ́ bóò la ṣe bá ẹni tí ọba jẹ́ aládùúgbò ẹni báwo ni a ṣe bárú ẹni bẹ́ẹ̀ lò ilé Allah subhanahu wa ta'ala tí ọ dá sí fún wa ni. Allez ọlọ́run ọba kásí fún wa ni èsì ohun tí ìyẹ́ká lè rò wípé ìwà lásán ìká ní gbogbo àdínìkan gbogbo ìrìn hmm. ẹ̀sìn ló máa ń bí ìwà ọmọlúwàbí sí ìyàn la bí ẹ̀ bá lò níwọ̀ ọmọlúwàbí sí ìwà lẹ́sìn di ìwà ọmọlúwàbí mọ́lẹ̀ ọmọ yẹn tó máa ń tún lè mú fún àlọ́ ọmọlúwàbí lánàá ní ìfúnṣe nítorí ẹ̀sìn ní ìpìlẹ̀ ìwà ní ó wà díẹ̀ ládé táyìn ó fi mọ̀ pé ah, ẹ̀sìn rẹ̀ ṣe ìsìnkọ́ǹsì náà ń kọ́ ó lápá lára rẹ̀ torí ẹ̀ bí a bá ìsìn yóò ti máa bí láyé ọjọ́ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ wá ní alẹ́ ìsánú mọ̀ ní ìyọ̀bù sábà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ṣọ́wálì kò lè dáyé sí agbórọrùn kádáyé sí ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ìjọba tí wá lè máa wo fún wa wà láwùjọ táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ń gbé a ní ẹ̀tọ́ tó yẹ ká máa fúnra wa ìrìnàlẹ̀tọ́ kí ni o aládùúgbò ẹ̀rọ pé ajáládùúgbò ọ̀rọ̀ pé akẹ́wùwà lásán ẹ̀sìn and practice tábàǹsì dáadáa sí ni tó jẹ́ aládùúgbò ẹni rọ́sìlámù fi oyé wa wípé aládùúgbò sẹ́rin nì àwọn táwọn pè láládùúgbò ẹni ìpín mẹ́ta náà wọ́n pín sí ẹ̀rì níbẹ̀ náà wọ́n tó yẹ pé láwo tó láàfà tó kókó kẹ́yìn aládùúgbò wa ni mo ní ẹ̀tọ́ mẹ́ta tí ó gbà lọ́wọ́ wa nínú ìwọ̀ mẹ́ta lọ́rùn wa aládùúgbò ni wa ní ìwọ̀ mẹ́ta lọ́rùn wa ọmọ ìwọ̀n láhùn àkọọ́lì ìsìn nínú wọn tó ní ìwọ̀ méjì tí ó gbà lọ́wọ́ wa ọmọ ìwọ̀n láhùn àkọọ́lì

yóò gba ìwọ ìjẹ́ mùsùlùmí rẹ̀ yóò gba ìwọ ìjẹ́ mọ̀lẹ́bí rẹ̀ yóò tún wá gba ìwọ ìdíjọ́ ń gbé àdúgbò aládùúgbò bí ní ìwọ mẹ́ta lọ́rùn wa nù mọ̀lẹ́bí yín ni bí bàbá ìkàdì bàbá méjì sí ah, bàbá díẹ̀ àti tiẹ̀ nígbà pàdé ìyá àti àti tiẹ̀ níjọ pàdé mọ̀lẹ́bí rẹ̀ nù wọ́n mùsùlùmí yóò gba wọ mọ̀lẹ́bí yóò gba wọ ẹ́ ìsìláàmù ìjọpa wákọ̀ bí ó tún wá gbà wọ ìgbàdúgbò rẹ̀ ẹlòmíwá mi tó yẹ pé ìjọ méjì náà ló ní ìjọ lẹni tá àjọ ń gbàdúgbò ló gba ìwọ ìgbàládùgbò ló ìfìdí mùsùlùmí ló gba ìwọ ìjọ mùsùlùmí ìdíkè sí mọ̀lẹ́bí rẹ̀ ìgbàdúgbò pawápọ̀ ìsìn kíkí ni ó ìsìn pawápọ̀ ni ó gbà wọ méjì bẹ́ẹ̀ lára ẹlòmíì tó yẹ pé ìwọ kan náà ló ní ìgbà lẹni tí ìdí mọ̀lẹ́bí rẹ̀ àdìsíkò rẹ̀ ẹ̀sìn ọlọ́run kò káwápọ̀ aládùúgbò rẹ̀ ni ìsìlámù fi ẹ̀sìn kò fi pé ìwà aládùúgbò ìgbà tó bá jẹ́ mùsùlùmí ọmọ ìyá yín àdìsíkò ẹ̀ máa ṣe dáadáa sí náà ládùúgbò yín o ṣùgbọ́n tí ìwà jẹ́ mùsùlùmí ọmọ ìyá yín ẹ̀ máa ṣe dáadáa sí wọn tó bá ń gbé dùgbò yín o ọlọ́run ọ̀sọ̀ yín fún wọn. ìwà aládùúgbò dádúró ẹ̀sìn náà sí kí ni o ẹ̀sìn dádúró ni ìwà aládùúgbò dádúró ẹ̀sìn dádúró ni alìbárò pẹ̀lú ìgbà ẹ̀yà pàdé fún pé aládùúgbò là máa ń sáré ìwájú tó máa sáré àdúgbò tágbé gan ó pàtàkì púpọ̀ lọ́fà náà ni ọ̀rọ̀ anáduwa Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallihi wa sallam tó kí aládùúgbò àti gbórí méjì náà ni wọn ìgbà ayakun ìjárọ̀ ń sọ́ọ̀lẹ̀ hàn nínú rẹ̀ lè ní sí àwọn tí kò bá gbé sáládùgbò rẹ̀ ni wọ́n náà àtìwọ́tọ́ ń gbé mi àtìwọ́tọ́ ọkọ mi náà tọ́tún padà máa gbé ìbéèrè lọ́wọ́ rẹ̀ ọkàn méjì náà lọ̀rọ̀ aládùgbò nínú kọ́nyà ẹ̀ka aládùgbò tó dáa ẹ̀wà rí lẹ́yìn fún aládùgbò tó dáa àbọ́lọ́n fi aládùgbò tó dáa ojú jí nkílẹ̀yàn lọ́wọ́ bá ti dáadáa fún mi yẹn àbọ̀díjá ha fi hadi sẹ́lẹ̀ náà fáàdì sọ́bí bàbá ní àmà ká fún ìsìnà mùsùlùmí alfa nàbì sí nàmbà wàn bàbá tí mo sọ yìí lè mú sí nàmbà five àbí six mu láti lọ́tí sí nàmbà ti bẹ̀rẹ̀ tá yóò ti kárẹ̀ bèzí láti fi sáré sáàbí bí nàbí wà kọ́ nígbà mẹ́wàá tí mo wà lẹ́yìn náà ọlọ́run bàbá lẹ́yìn àwọn àníjì ọlọ́run bàbá ìjẹ́ kan mọ́ ló sọ nú ọ̀rọ̀ rẹ̀ lọ́la níbi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ìsàádì almarihi nínú pé ọmọ ìṣẹ́ ni ó wáyé yóò rí rí sí láyé àmì nǹkan mẹ́rin àmì àrùbáhún bí sàádà fi gbèrè inú oríire ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé nǹkan mẹ́rin wà ní inú nǹkan mẹ́rin tá nílé ìpapò ní alìjáàrú asọ́ọ̀lẹ̀ aládùúgbò rẹ̀ kéèyàn ní aládùúgbò dáadáa ah ọlọ́run fẹ́ dáadáa fẹ́ nìyẹn láyé ni ara kí ọlọ́run ni kéèyàn ní aládùúgbò dáadáa aládùúgbò tí ó fi láyà balẹ̀ aládùúgbò tí ó máa wá dáadáa fún aládùúgbò tí ò ní wá láburú kọ́lọ̀n fún ya yàwó rí ẹ́ ọ̀dọ̀ orí rí ọmọ ìdí ènìyàn láyé ni mọ̀lẹ́mọ́ta ní àní ìyá ní àfíríhà bẹ́ẹ̀ ni nǹkan gùn tó lálàáfíà tí ò ní sí ẹtì ẹrọ pọ̀ sí ẹ́ wàhálà lọ́tún wàhálà lọ́sì ìjọba fún yẹn wàhálà ilẹ̀ yóò sì súrú ẹ̀ ẹ́ bá gbọ́ yí ọ̀rọ̀ tó bí sọ yìí yóò wá di pé ní aláàjì ọlọ́mọdé kọ yọ pa inú kẹ́yìn ọkọ̀ àdúgbò pa yìí kan ṣẹlẹ̀ nínú méjèèjì láti bẹ̀rù ẹ̀ sàdéwò fún wa bẹ́ẹ̀ ni kẹrí nǹkan báyìí lẹ́yìn náà níbi ní wọ́n lè sànú albáàsì náà bẹ́ẹ̀ ni ibùgbé tó gbáyè ibùgbé tó fẹ́ àwọn tọ́lọ́n ti dùgbò ẹ̀ fún ọlọ́n kí ní ìjọ pàjẹ́ àwọn tá a sì rí tìrú ẹ̀ ọlọ́mọdé lóore fáwọn ìrìn ẹlẹ́kìí nínú aládùúgbò ni àdánwò ni ọlọ́n bá ti fi kò ń gbéyàn ọlọ́n ti ẹni bẹ́ẹ̀ ọlọ́n pẹ́ẹ́ṣẹ̀ ọlọ́n jẹ́ níyà ọlọ́n ti ọlọ́mbà ọládùgbògbò àìsí kiri yóò tó ní àdánwò fún yẹn akọ̀dìjọ́ ha fi hadith alimadi abdurrahman ibn sahara dawsi ashahir bi abi urairata radiyallahu ta'ala anhu wa arda ọlọ́mbà ni yọnu sí bàbá ọlọ́n nabuwa muhammad sallallahu alaihi wasallam hada min duwaihi nínú àdúrà tá a nàbí man sí ọ̀nà allahumma bí ọlọ́mbà mi ò kí ni bika mo ń wá ẹni olùdáàbòbò mo ń wá ẹni olùsọ́ bèjáró sóòrè kúrò nínú aládùúgbò bú kúrò nínú aládùúgbò tí ọ̀dá ṣùgbárí mọ̀kàn láyé tí mo bá sọ̀kalẹ̀ sí tí mo fẹ́ máa gbé nípa ìnàjárọ̀ dúnìyà nípa àwọn aládùúgbò ilé ayé kò ní stability ẹ̀rì àkọ́lọ̀ ń fi aládùúgbò rẹ̀ kejì ìléyàn ẹni tó àpẹ̀ aládùúgbò rẹ̀ tí wọ́n nù sí pé aládùúgbò ni aládùúgbò ni ní ẹ́ láìpẹ́ láì lọ́nà ìgbòkú lórí ilẹ̀ aládùúgbò rẹ̀ bá kúrò lóyè àárín wa aládùúgbò rẹ̀ níbi ó rí pílẹ̀sì kò gbé lérí gbogbo ìdíńgbà mẹ́kù sí ẹ̀kú báwo gbọ́ ẹ bá ti dáadáa síra wa ẹgbẹ́ ó kúrò ládùúgbò àwọn èèyàn ó sì bu ẹkún kí ní lọlẹ̀ ńlá ẹ̀yìn ó wọ́n sí ikú ni wọ́n náà fi ṣe ayé ọmọ ẹ̀dẹ́ ni torí ẹ̀bí abára jáládùkú ara ẹni ìbáàbò kan wálẹ̀ fún tàbà káàsì rẹ̀ sì di rẹ̀ láíláí ilé iná láti di rọmọ láti ní fi ṣe ti ayé ayé láti máa kọ́ ọmọ wa láwọn tó máa jẹ ogun rẹ̀ lọ́wọ́ àti ìjogún ẹ̀ lọ́dún bàbá tó ju wa lọ́mọ láti lọ́ ti lọ pẹ̀lú ògùn nínú ọlọ́mọ ìfọ̀rùn kẹwọn àti tí tí ò sí rújúrújú mẹ́ ọlọ́run ti fi mọ́ sóòrọ̀ tó an-Nisa Quran chapter four verse thirty six ìlọlọ́run ti sọ lọ́ni wa abudulọ́ ìmọ̀ sin ọlọ́run ọba yín ìbálẹ̀ ayé má sì jù ayé ìbù wọ́n ti gbà ń bí ẹ̀ wa abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run rẹ̀ Muhammad àwọn tó bá jẹ́ ẹgbẹ́ ẹ̀ máa sin ọlọ́run tó ti kúrò láyé wọ́n ibu ìdí ẹ̀ yéé sì ní màá tó máa kọ́ ní ìyá dé yìí ká òwò sí lọ́mọ ìgbèrú ẹni ọlọ́run tí àwọn iṣẹ́ ìhù wa ó ti dúpọ̀ kámàkan ti dúpọ̀ kámàkan àwọn ọ̀gbà rẹ̀ mọ́ wọn fírì káì kò fírì lọ́pọ̀ rẹ̀ tí èkó nígbà tí ọ̀rẹ́ tí ò ní ọ́sà àwọn òkírun mọ́ tí ó sì ṣe oṣooṣù tí ó sì máa ṣe jẹ bímọ ìyẹn pẹ̀lú dé ìjọsìn ọlọ́niwá abúlọ́ ní búlọ́ ọlọ́ni ẹ̀mọ́ ìjọsìn fọlọ́ngbọ̀bá yìí ọlọ́tún ṣeré kò bí ṣẹ́yà ìrọ́sílẹ̀ jẹ́ onálẹ́bọ́ onálòsà onálòmórogún pẹ̀lú ọlọ́m àtíyàn sí ìgbà sí ọ̀nà tó pọ̀ ní àṣírìkùkù tùrọ́bì ẹbọ́ pọ̀ bí pẹ̀lẹ̀ ni àṣíkà sára fún bàbá wá sára fún èyí ó mọ̀ bàbá níwájú àwọn afáwa ọmọ ìsàlàyé fún alọ́kọ̀ọ̀kan eléyìí rẹ̀ ẹbọ ní eléyìí rẹ̀ ẹbọ ní ìdílé ẹbọ ní ìdílé ẹbọ ó dàkú láwọn ọmọ rí láyé àwọn yìí ò lè wúlò fún ó mọ̀ bá wà láàrẹ ìjíwájú ọlọ́run náà bọ́bí ṣe rú ẹ̀sà náà fún ọ. wọ́n ni wà àbúrò lọ́ha ẹ̀mọ́ ọjọ́ ti fọlọ́m ọ̀lá tó ṣe rékù bí i ṣáyà ẹ̀mọ́ mọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run bí ti wù kàn án ẹ̀tọ́ ọlọ́run. ọlọ́run kú lórí fún kọ́lá wa bíi fún wọn lẹ́tọ̀ọ́ wọn ní ìsàn ilẹ̀ ìhìmọ̀ ìmọ̀ sí dáadáa táwọn méjèèjì tẹ́yàn mọ̀ ní dáadáa pátá lèyàn bá gbìyànjú láti fi kú jẹ ni ọlọ́wọ́ ká ná ẹni bó ṣe rìkà yìí kódà kan òbí rẹ̀ wọ́n ti méjì tẹ́lẹ̀ bọ̀ wọ́n máa sọ òtò àlùkò méjèèjì ọlọ́run ò fi ẹ̀sìn tó ìṣe dáadáa sódì bí ò sì fi ẹ̀sìn tó ìṣe dáadáa sáládùkù náà dáadú ṣòwòbìnrin ò bá ìyá kúrá jù bẹ́ẹ̀ lọ ọmọ sí ìgbà sí so ìyá ẹbí tí ìyá rẹ̀ ń ṣe kìí sọwọ́ rẹ̀ lọ́lọ́nkọ bá fi sí tó bá jíyà ọlọ́run ni ó jẹ́ ìyá rẹ̀ jẹ́jẹ́ yẹn kó bá bẹ́ẹ̀ kúkú ni o ìṣẹ́lẹ̀ bí wọ́n ti ń dá òtò ẹ̀ níbi tí ìyá ní òní jíyà express ni wọ́n bá wọnú ìyà ẹ̀wọ̀n yìí náà rárá rárá à kí ni jẹ́ bẹ́ẹ̀ <laughs> ọmọ afákùnrin o ó jẹ́ èèyàn kan bá kálìrí ní ṣe ha àjíjáyì láàrin ló máa ń sọ bẹ́ẹ̀rẹ̀ ayé àti bàbá máa ń kàwọn láti ní pé ní ìlú ìfẹ́kọrú ní hálìrí kìtà ìlú kí ní dínárì jahannam ha àjíjáyì Allah tabaraka wa ta'ala láìka ṣinú láìka hum ṣagun bariya lọ́nà àwọn tí ó dá ní ẹ̀dá àwọn ọlọ́mọdé àwọn nù àwọn nù bí jẹ́ kí ìyàgbére di ìdájọ́ ìdájọ́ bí a ṣe rèké wọ́n kò fún àti ìsọ̀sọ́lọ́mù ìṣe kìkìrì sọ́lọ́n náà ni ọlọ́run wá ń sọ ó ní ẹ̀sìn èmi ọlọ́run mọ̀ sí ìtọ̀ ẹ̀sìn sí dáadáa sáwọn òbí yín méjèèjì tí wọ́n bí yín sáyé lẹ́yìn náà ọlọ́run ní wọ́n ti ṣe lọ́kọ́rùbá wá sí dáadáa sáwọn mọ̀lẹ́bí yín ìṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín ìṣe lọ́kọ́ wa níyẹn ìbáṣe àwọn arí lérí búkú ní France lé ní kọ́lọ́wọ̀ rẹ̀ ní tó ń ṣe yẹ̀yẹ́ mọ́ fẹ́yìn lérí búkú tó ń France tó ọ̀pọ̀lọpọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kẹ́rì kí orí rẹ̀ ti búkú dálẹ́bù sí yẹ. ìwọ̀ ẹ̀yìn ọwọ́n ọ ẹ̀rẹ́ ni tẹ́sí sùkè ètè sí ẹ̀rẹ́ ni tẹ́sí ṣe yẹ̀yẹ́ la ilaha illallah tani malem display ẹgbẹ́ ànábì ṣe yẹ̀yẹ́ àwọn alẹ́ àwọn lè fún ànábì sí ẹ̀yẹ́ látàrẹ̀ lẹ́yìn sí òfin ìdú ànábì tí yóò bá fún lábá bá yín lásìkò tí wọ́n bá bẹ̀ láyé àdúgbò wọn lọ àwọn lọ kàkan rẹ̀ ẹ̀rì kan wọ́n dì sí ẹ̀bí ànábì wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ káàkiri àwọn wọn tàbí láhùn. àwọn sẹ wọn sọ bẹ́ẹ̀ kò sí òjijì ọlọ́run tó lè mú wá láyé ṣùgbọ́n kárí pẹ̀lú ànábì bàrẹ̀ ńlẹ̀lẹ̀ ni. ọ̀sọ̀tọ̀ tó tó jì sí ọlọ́run tó subhanallah ọ̀dá tí èèyàn gbáyé sí láyé tí èèyàn fi jẹ́ èèyàn rẹ̀ ọlọ́run ní kí wọ́n máa mú wa fún wa ara ìnáà lẹ́yìn náà rí àbí ọlọ́pìn ìgbàlẹ̀ náà yàn níbi ní wọ́n mọ̀ yìí náà rí ọlọ́run wa bí sí kúrú dáa ọba ní ẹ̀sìn adé sọ́lọ́n pẹ̀lú kẹmọ́ sí lọ́n kẹmọ́ sí lọ ẹ̀sìn adé sáwọn òbí sẹ́ni tó ń sọ yìí ò rọ́rọ̀ sọ ẹ̀bà ní rọ́rọ̀ sọ yóò ní kẹmọ́ ìyá wèrè fáwọn òbí yìí <laughs> rìn ní ẹ̀sí dáadáa sáwọn òbí yìí lórí ìtẹ̀rù kọrùbá ẹ̀sí dáadáa sáwọn alásùnmọ̀ yìí ẹ̀sí àmọ̀lẹ́bí yìí ìdílé ìyá ìdílé bàbá ẹ̀rì lẹ́yìn náà ọlọ́run ní wọlé yàtá àmọ́ ẹ̀sí dáadáa sáwọn ọmọ òrukàn àwọn tí bàbá wọn jáde láyé tí wọn ò ti ṣe o àbí abúlógún àdàmásá albuluk wọn ti dé ipò kéyìn ó bàlágà ọ̀ ní ẹ̀sí dáadáa sí wọn ẹ̀mọ́ jẹun ferrari ẹ̀rì ọ̀ràn tí wọn mọ̀ wọn nù wọn lọ sàkíyìn ẹ̀sí dáadáa sáwọn tí òrí kàmọ̀kọ̀ àwọn tọ́wọ́ wọn wọ́n lè sọ̀lẹ̀ tí wọ́n sì kú wọ́n bá ti kọ́ tí wọ́n ní pé wọ́n ti wọ́n tún ní tìkì ilé ìta gbọ́ ẹ̀mọ́ yẹn tí wọ́n gbẹ́jú Dangote lọ fífì ó sì tí èkó láyé ni ó ti pẹ́ wọn ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ ó sì kiri ayé gbàmù ọlọ́run o dúkìá wọn ní ọlọ́run yẹn ṣe dáadáa sí wọn bákan náà àlùjáre pẹ̀lú kúrúbà wọ́n á sì dáadáa sí aládùúgbò yẹn tó dúpọ̀ lẹ́bí yín ìyẹn làrọ̀ tá a ti sọ lẹ́ẹ̀kan ìdíbí rẹ ni aládùúgbò rẹ ni tó wá jẹ́ mùsùlùmí <laughs> ọ̀nà tó ní alìjáre ìlúkúrùbà aládùúgbò sí mọ̀lẹ́bí rẹ tó jẹ́ mùsùlùmí alìjáre ìlújúnú bí wà sọ́ọ̀hídé belgiambi ọlọ́ni pàtó ẹ̀ ṣe dájú sí ni alìjáre ìlújúnú bí alìjáre ìlújúnú bí ayé wọlé ẹ̀fọ́ àwọn afọ́ ọlọ́run ni aládùúgbò lọ́tún aládùúgbò lọ́sì aládùúgbò níwájú aládùúgbò lẹ́yìn ìgbó mẹ́rin tí èèyàn máa ń kọjú sí ọ̀nù ẹ̀rìn àìbẹ̀ kan wájú ẹ̀yìn ẹ̀gbẹ́ ọ̀fẹ́ gbòsì gbogbo wọn bá ní ṣe dáadáa sí wọn. kódà ó láwọn ẹ̀rí kan gba ìyá ni ìwà aládùúgbò tó ní sí lọ́rùn ẹni tí àtọ́ngbàdùgbò mọ́ àti láti sọ ah, eléyìí èsè aládùúgbò ọkà ogójì ilé ní ọ̀tún àwọn ka ogójì ilé lósì ogójì ilé níwájú ogójì ilé lẹ́yìn ẹ̀rẹ́ pé ọ̀nájú ìfẹ́ ńlá bí òsì kama ọ̀ nípa àwọn ogójì ọ̀tún ogójì òsì ogójì wájú ogójì ẹ̀yìn lè gbogbo wọn lára ládùúgbò rẹ̀ kọ́mọ fún ọkọ̀ wọn máa ń kọ́ fún ẹ̀ nípa ara wọn kọ́mọ wá ń sílẹ̀ síra wa ẹ̀dá kan wọ́n láti máa lu gbèsè àti ìpanyé kejì ẹnì kan ṣe nínú sí òun bí nígbà kan rè tí kò máa fi ń dá sí mọ́tò káàkiri ládùúgbò nígbà tí kò dáwèrè tàbí sí ọ̀tọ̀ lọ ń bínú sí irú ìtàbùkọjá lọ ní kálùkù lọ́kọ́ ọmọ ìkẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ wọn dúró kún àgbẹ̀ ní ayé wọn rí tẹ́lẹ̀ wọn lárí wọn ní lárí tẹ́lẹ̀ àtúnṣe wàhálà kún wàhálà ẹgbẹ́ ni ó bá ṣẹlẹ̀ dùkú ẹni tó bá ṣẹyìn ẹ lọ́mọ ìjọba gan ìjọba ní pọ́pátì ni kí ẹ bá ní làákà yìí kí àjọba dúkìá yẹn aráàlú ni ẹyìn tí ẹ ti ń sàtọ̀ ní àrí ààrẹ ẹ̀jẹ̀ ni ẹ̀rẹ́ ni sọ fún yín ni ẹ̀rẹ́ lọ sọ ìjọsọ títí awú ìyá rẹ̀ ọjẹ́ yìí ọmọ náà ti máa rẹ̀ ti tó wọlú ẹgbẹ́ ọdún tí wọ́n ti kú ẹ̀jẹ̀ nìyẹn aláàbí bá bá yẹ̀ ń bá yí láyé yìí ni wọ́n pẹ̀lú ẹ̀ láti bá fúlá ṣe yín ládùúgbò yín sí kí ló kọ́ pẹ̀lú ìyẹn mọ́ gbèrègbèrè táìmù tó ti jẹ́ ẹgbẹ́ mo bá laka ìmù ẹ̀sùn kọ́ létí ọ̀wárí ti ṣe padà wà lọ mú kó lọ bá ń sọ wọ́n ara rẹ̀ lórí kí ẹ̀yẹ wù ẹ̀ ní kí ẹ̀ sí bẹ́ẹ̀ ni jàrí yìí ọ̀nà pọ̀lọpọ̀ ti dá kiri lé ní ẹni ìgbò sí yìí dá ìfowó ajẹ́ dúkìá tí ìjọba tó ti dá díẹ̀ fún yín ẹ̀kọ́ ń bà jẹ́ nígbà tẹ́ ń sọ fún ìdá fún yín dì mọ́ọ̀nì ẹ̀sìn sí fún àti lo ẹ̀kọ́ aládùúgbò ní lọ́wọ́ ẹ̀kọ́ aládùúgbò wà lò níbi ládùúgbò ẹni tó jọ níbi láàrin ara yín ẹ̀kọ́ aládùúgbò yóò tán láì dá Ìgbàdí ẹ̀mí ilẹ̀kùn aládùúgbò ẹ̀dá wa lálẹ́ ẹni tí òkú kan yóò tán ẹni tí ọ̀rà yóò sàn. Àgbàdàgbà ẹgbàgbọ́ fi máa ń jẹ́ àmì asunlé onílé nígbà fi wà aládùúgbò sí ìlà fi. Ìsìn tó fa àìsẹ́kọ̀ọ́ Islam àìsí ọ̀làjú àmẹ́bí mú wá nígbò sí ayé àwọn èèyàn bẹ́ẹ̀ ni aládùúgbò ẹni fẹ́ jọ jẹ́ tíráfúlà aládùúgbò náà ni àwọn ti dìbò dáńgó tọwọ́ dáńgó ojú ẹlẹ́gba tán wà nínú ìṣòyìn aládùúgbò rẹ̀ ni wọ́n láti mọ fún wọn lẹ́tọ́ ìwọ̀n náà fún wọn lẹ́tọ́ wọn láti fi bẹ́ẹ̀ léni tí àwọn ará wa lẹ́gbẹ̀ẹ́ àyíjà àti ìṣòṣù àti oríṣiríṣi lọ́nà ìgbà kámúlò òkúrẹ̀ fún ní kámúlò ẹ̀ kọ́mà báyọ̀ ti gidi ìṣẹ̀lẹ̀ láńgùrì ní wọ́n ṣẹlẹ̀ láńgùrì tán láàrin níwájú ní ẹ̀rìn nígbà tó fẹ́ gbẹ̀mí dírẹ́fà ó pàkì ń gbà mí gbogbo ẹ̀ náà àìsàn àti tó àìsàn kan tó náà ni ìpàkọ́lọ̀ fẹ́ràn annabi sallallahu alaihi wasallam orí ẹ̀ ayé al-Qur'an al-Karim nítorí yẹ wa wípé wọ́n ti mọ̀ sí dáadáa sí ti dáadáa sáwọn aládùúgbò yín ti dáadáa aládùúgbò ti ní mọ̀lẹ́bí yín aládùúgbò ti ní pa yín pẹ̀lú wọn pọ̀ aládùúgbò ti ní àjò pa yín pọ̀ aládùúgbò rẹ̀ náà ni wọ́n bẹ́ẹ̀ ni àjò bá ti pa yín pọ̀ ẹgbẹ́ra lẹ́kọ̀ọ́ ẹlẹ́lọ́kọ̀ọ́dún ẹgbẹ́ra lẹ́kọ̀ọ́ ẹlẹ́lọ́kọ̀ọ́dún ẹgbẹ́ra lẹ́kọ̀ọ́ ẹlẹ́lọ́lọ́rin bákanáà nínú fìdíè lọ́ni ẹ̀sìn ìjọba táwọn ọmọ ojú ọ̀nà ìdí tó káàkù tí ìkan dámọ́ kò lè lọ́wájú kò lè lẹ́yìn àti kó bí a máa ń sanú orú wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló sọ̀rọ̀ ẹ̀dí mọ́nà ṣẹ̀bí ìlú èkó yìí káàmọ̀ wá wù yẹn àfin sí dáadáa náà bàbá wa lẹ Yorùbá wọn ni bàbá ní adigun jẹ́ ní ibùdó ìjà kẹmọ̀ kó sì ti ṣe rí òní lọ́nà ẹ̀hẹ́n bá pẹ̀rẹ̀ lọ́mọ òun ni ó bẹ̀rẹ̀ sí ń parọ́ fún wa sọ̀rọ̀ mi yé ìgbàlódé ọ̀tá bá ti ká ẹ́ ọ̀lọ́sọ pé àwọn ayé àyà ọwọ́ ẹ̀gbọ́n ìyá rẹ̀ kan wá láti Ìbàdàn láti pé ọ̀wá rówó mọ́tò mọ́ ó sọ ní last month ní Mọ́sìn ẹ̀ ní Mọ́sìn ọkọ̀ pàdé ń tutù wọ́n kan iná tó lọ sọ ní kíkú lẹ́yìn oṣù kan sígbà yẹn lẹ́yìn oṣù kíkà sígbà yẹn sọlá jíjẹ́lẹ̀ ọwọ́ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àá ah, nígbà ní ìwọ́n mú ẹ̀gbọ́n ìyá rẹ̀ wé kúta ìró mọ́tò ní ìrọ̀ òkúrọ́ ni ọ ìta bá ti ká pérọ́ ní ń pa irú yẹn láyé ràn lọ́wọ́ mọ́ tó bá ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ nù mẹ́ni tá a mọ̀ rí ní òun lè lọ́dún tó lọ mọ́kù sówó mọ́tò lọ́wọ́ ni ìwọ́n làbúrọ̀ mọ́ dáwọ́ sílẹ̀ ṣe dáadáa fún ṣe dáadáa fún ìdá àrọ́ fún ẹ àgbẹ̀sán kò ní ó gbẹ̀sán kó ó parọ́ fún ọ bákan náà lọ́dún wa máa lákà tí ẹ máa nù kàn ẹ wá sí dáadáa táwọn tó lọ́wọ́ bá kú sọ́ńdà yín àmọ́ àwọn alákàtí àìmọ́nukùn àwọn ọmọ ọ̀dọ́ yín nígbà tí ìgbẹ́ lábẹ́ yín ni wọ́n ti gbẹ́ ká sí wọn ọmọ alákàtí àìmọ́nukùn ní gbẹ́rẹ̀lẹ̀ àdàmì yìí náà yà á ní mi nígbà àhímì àwọn tí ìgbẹ́ lọ́ndà yín nígbà àwọn ẹranko ti gbẹ́ sí wọn wọ́n kọ́ lè sin ẹran kúlẹ̀ kó máa fi tiẹ̀ lọ kí lóṣù tó bá fi ẹran sí pọ̀ tọ́gbẹ̀ olóńgbò ní ewúrẹ́ ní àgùntàn ní kíkan ní ìgbà ìjẹ wọn ọ̀jẹ̀ ìyà ọlọ́run wáyé ti fi sáìsì rẹ̀ nú ìyà ló gbà fún ọ ó yẹ kẹ́kẹ́ dé lọ́nà tó rò pé ìyàwó kẹwà bí àsọsílẹ̀ ọlọ́run yẹn wọ́n ni wà mọ̀ mọ́láka sí lẹ́yìn náà ní okùn wọ́n ti kọ́ bí lọ́ndà yín wọ́n Islam ọ̀nà nìyẹn àwọn sọ fún mi gbókù sí mẹ́wàá nígbàlá tí ìwà dé torí ẹ bàbá máa ń sọ ọjọ́ rí lókù nínú dáadáa Islam jama kò ní ìwà kàmìsí ìsìdáadá sí ẹni tó jẹ́ aládùúgbò ẹni ìbáta nígbàwà Muhammad sallallahu alaihi wasallam ó fi aládùúgbò ó fi sí ipò bí ẹni tí ó dùgbò èèyàn tí yàn bá jáde láyé bẹ́ẹ̀ sì ni kò rí rẹ̀ ṣùgbọ́n láti lè mọ̀pá aládùúgbò ẹni ó ní ìwọ̀ tó pàtàkì lọ́rùn wa ló ń fi ọlọ́run ọba annabi sallallahu alaihi wasallam ìfìmọ̀ ń sọ jù ìbáwo hadith ìyàwó Aisha yóò bá ní kọjú ọba bẹ́ẹ̀ ní kúlọ̀ nàbí wa muhammad sallallahu alaihi wasallam anábi ní máa sálà yusini jibril biljari ẹgbẹ́ ní mọ̀lẹ́gá jibril wòye sọ́kún pé aládùúgbò mi dọwọ́ mi aládùúgbò mi dọwọ́ mi haka zonantu wa náà sa yíwa rètò ó ní kí títà wá rò wípé ṣé ànímọ̀ kù láyé kọ́lọ̀ ó sì máa sọ kí aládùúgbò máa jogún aládùúgbò ara wọn báyìí ní aládùúgbò ilẹ̀ ìtàn ẹ̀nà sí ìdí ọmọ ẹni ọ̀lẹ́bí ẹni ní gbogbo ẹni bẹ́ẹ̀ni àbíkẹ́kọ́ ẹ̀ẹ́kẹ́ tó wá sọ tọ́ládùgbò sí èsì ọ̀lẹ́bí ẹni àdábì ní òun padà ń fìlì pé ẹ̀ kò ní lọ́tara lọ́dọ̀ ọlọ́ni lẹ́bù pé àwọn aládùúgbò gan padà máa jogún ara wọn níbi tí ẹ̀tọ́ aládùúgbò sọ́ládùúgbò tó ní agbára dé torí ẹbí àbámsọ́ aládùúgbò ní ẹ̀tọ́ rẹ̀ à ń sinú wọn bá wọn bá wa ní o ẹ̀rì Islam ó kà pé ìsinmi adá sọ́ládùúgbò

ọ̀rọ̀ ah, kúrìnira bá ládùgbò ẹ̀hùn lọ́bí ayá sáà mùsùlùmí ọba ń kí ẹ káwọ́rọ̀ ẹmọ́sí ìdábúrú sáládùgbò yí ọjọ́rọ̀ sí Muhammad lẹ́nu ni Muhammad náà sì gbọ́rọ̀ sọ́lọ́ngọ́ ọba lẹ́nu gbogbo náà wájọ́ ń gbọ́rọ̀ sọ́ba tó gbà wá lẹ́nu kí kí kí kàtọ̀ kí kàdá ó lè bá máa ju tiwárá yé àtọ̀run kí kí kàdá sáládùgbò ẹni àpẹẹrẹ ìgbàgbọ́ ni àpẹẹrẹ ìgbàgbọ́ ni báyìí mi àníkìyà ni mọ̀nkánà yóò gbìyànjú فليكرم جاره وفي رواية فليحسن إلى جاره ilẹ̀ ní bá ní ọ̀pọ̀ sí lọ́wọ́ àti jẹ́ alkiyama kọ́kọ́ fọ́ládìgbò ẹ̀ wọ́n fún mi mi ní ọmọ fún ẹ̀ ọba wá ń fún wa ní dáadáa báyìí kò ní ìgbòtí ní ó sì máa ṣẹlẹ̀ láwùjọ wa tó láti tráfù tẹ́mi wo ní balẹ̀ láti kàgbọ́n ta sí ìsáyé ẹ̀jẹ̀ mi ní ara mi ni wọ́n bá náà tráfù tẹ́mi wọ náà lẹ̀ á tọ́ sí ara wa nígbà gbogbo abájọ dání ìròyìn kárí ìlígbà àwùjọ ó bí lọ́n di pdp àbí apc lè ṣe lórí ni ọlọ́run fi yẹn náà bàbá ti tún ti ẹ̀yọ́ dà fún wa lọ́ni ìntàkì àwọn ohun tó àkókò bàbá tó ní muhammad ẹ̀rí bá ti kẹ́rọ̀ náà gbégbà ọ̀rọ̀ yóò dà sallallahu alayhi wa sallam tó ẹni pé jálá dúpọ̀ ẹni àwọn ń ṣe dáadáa sí ni àwọn ń ṣe dáadáa sí ni aṣọ́rẹ́ ìyàlẹ̀ adáwì ọlọ́run bá ń fọrùn tẹ́wà bá ní ní sí ọdún ayáwà abúsùnmá ti àìnà yìí etí mi méjì lọ́kọ́ etí mi méjì lórí nínú tàbílá mọ̀ nàbí yóò sallallahu alaihi wasallam ní ìpínlẹ̀ níbi ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìpínlẹ̀ tí mo yéjì gbọ́ ojú méjì rí níjọ́ tí ànábì ń sọ̀rọ̀ ni sallallahu alaihi wasallam kí ànábì wá sọ nínú ní man kana yu'minu billah wal bàdá làmù tó bá ṣe fún wa ìgbòho dùn sí èrò tí fún ọtí náà nílò sí ni náà ṣe fún aládùúgbò ẹ̀ aládùúgbò ẹ̀ náà ṣe fún aládùúgbò mi aládùúgbò mi náà ṣe fún aládùúgbò mi náà ti bá rí yẹpẹrẹ ara ẹni ọbọ̀ ọ̀pọ̀ ọ̀bùn lẹ́sìn lórí ló ti mọ́ wá sílẹ̀ láwùjọ wa àìgbọ́ta nàbì náà ẹni tó wà kéèyàn bá ti mọ́ fún aládùúgbò ẹni ní ìwọ rẹ̀ àpẹẹrẹ kẹ́niyàn ọ̀dá náà ni káàkiri nọ́rọ̀ ànábì ni ẹ abdullahi ibn amr wọn bá ní yọnu sí bàbá rẹ̀ ní yọnu sí náà abdullahi ibn wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ni khairu li ashabi indallah khairuhum li sahibi khairu li jirani indallah khairuhum li jari ẹni tó dáa jù ní ọ̀rẹ́ mọ́tàlẹ́ni aládùúgbò tó sì dáa jù láládùúgbò aládùúgbò tó wúlò aládùúgbò rẹ̀ jù àwọn sáré bó ní a ti dáa sáwọn aládùúgbò wa bó ní ó sì máa sáré bí ó sì dáa sí wa gbogbo àwọn eléyìí náà ni àwọn ẹ̀tọ́ èyí tí ara ẹ̀tọ́ tó gbé sí àwọn aládùúgbò ẹ̀ ni nígbà pé yẹn ó bá péye láyé a mọ̀ rí pé ara ìmọ̀ fún aládùúgbò ẹni ní ìwọ̀ ẹni a mọ̀ rí lárẹ̀ àwọn ọ̀rọ̀ annabi wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rẹ́bìnrin wàláhì la yu'min wàláhì la yu'min wàláhì la yu'min ilẹ̀ ìtàlà tó sọ̀rọ̀ nì ọ̀rẹ́bìnrin mọ́kànlọ́ ń búra kù kọlọ́ngọ́ sọ́lẹ̀ kejì sọ́lẹ̀ kejì pẹ́ nìyẹn ògbọ́lọ́ngọ́ gbogbo àwọn tí ànábì wa ń bá sọ̀rọ̀ tọ́jọ́ ọmọ lẹ́yìn ẹ̀ mímọ̀ ya Rasulullah lọ ń sọ́kùn èrè òjísí ọlọ́m ọmọbìnrin anábì ní kò gbọ́ ọlọ́run ọba gbọ́ lẹ́ẹ̀mẹ́ta lálẹ́ nìyẹn ìdílé ní táwọn aládùúgbò rẹ̀ ọba ti lè fàyàbalẹ̀ sí lọ́dún tí kò ní sàwọn ní láburú kò ní kó bá wọn kò ní bá tàwọn jí kò ní fún méjì ìbànújẹ́ sáwọn lójú ní tó gbọ́ ọlọ́run. nígbà tí abala gbọ́ ọlọ́run ọba gbọ́ ìtumọ̀ ẹni pa mọ́ wá dùnú ayọ̀ oríire ìfàyàbalẹ̀ táwọn tí kò jọ mẹ́lá dùdù tó tí wọ́n wà mọ́ ládùúgbò tí à ọjọ́ wá ní ẹ̀ ọjọ́ tó lóru ọ̀sínú ẹni dáadáa ni wọ́n ń sọ fún ẹ ọ̀sínú ẹni dáadáa ni ọ̀sínú ọtí gbàgbọ́ tó reflect in our life wọn ìgbàgbọ́ tó lọ́n fẹ́ràn nẹ́tù kù lápálá rẹ̀ ẹ wá wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa àwọn àbúrò wa àwọn colleague wa ọ̀pọ̀lọpọ̀ fi ń tàǹsọ̀ ìdí fi ń sara rẹ̀ dídì lọ sínú ẹni rẹ̀ oríṣìí ẹ pírẹ́sì èèyàn ní ẹ̀dí gbogbo bank alápátá tó síbi tí ó sun ẹdí ìjàkúnlẹ̀ kí ni ó ó sàkákùn fún ẹ náà ìgbéra ọ̀lọ́ máa pàtàn rẹ̀ jù gbogbo orí owó afọ́wọn èèyàn ládùúgbò ọ̀rọ̀ oúnjẹ fún wọn ọ̀rọ̀ ìjájà sí fún wọn nípa kéré tì nú ẹ̀ orí máa pa gbèsè síìsì ọ̀sùn rẹ̀ ní lọ́gbà ọ̀sùn ní ọkùn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ dáadáa sádùúgbò ládùúgbò ẹ̀ ni tó sẹ̀ nídìí pé owó olósanwó sanwó sùn fún ọ wọ́n sì pàtì lùkùn sí dáadáa sí dáadáa sáládùúgbò ọ̀sáré èèyàn tí ń tẹ́lá dúgbò sí wọn ni àá ìrara lé yìí ń gbòlò náà lọ́mà kò sí lọ́mà máa ni bẹ́ẹ̀ni ìgbò àkàràmbá ìṣó àwọn nǹkan tó lè sí ọmọ tó lè ṣe àwọn àgbàlagbà máa rúgbó ẹ́ tí wọ́n títì lẹ́yìn ni. ó dàgbà bá kọ́ ọ̀sán lè kúrò àti dáadáa sáàtúkọ̀ náà ṣe dáadáa ni sẹ́ni tí ó kọ́ ọ̀sán lè ọmọ wọn tí ó sùn ta èèyàn ìgbòrò àwọn kan wọ̀nyí tí ó bá wà níbi ìṣẹ́ ayé èèyàn mọ́ èsì fún wa ó ní rọrùn ó láti gbé wípé à ń lo ohun tí ọlọ́run fi rán sallallahu alaihi wasallam eléyìí jẹ́ ọkàn Ọ̀rọ̀ bá rí bẹ́ jẹma, ìwà aládùúgbò àwọn náà rí pé ó pàtàkì púpọ̀, bẹ́ni àríwẹ̀ kan, ṣùgbọ́n síbẹ̀, a tí àwọn wọn ni a tù kalẹ̀ ní láwẹ́láwẹ́ àkọ́kọ́ náà ni kábọ́ ládùúgbò ẹni yóò dáwọ́ bí iná láàbí sálà ìzábàpá náà hù wọ́n fẹ́ dìsílẹ̀ ìjà ládùúgbò dáadáa àwa ló yẹ kákọ́kọ́kọ́ kì kásálámọ̀ sí ẹni máa sọ wálé àlè káàsì bèèrè bí olè condition wọ́n bàṣáṣá tó fi wájì káàsì tuntun káàsì máa fàjúrò ládùúgbò ah, mọ́kàn ní o ọ̀tọ́ ṣe o ọjọ́ tó kí jùlọ wà lálẹ́ sọ o lò serious ọmọ ẹbí ṣe seriousness wà lọ darapọ̀ máwọn náà wà mọ́ṣúárì ni wọ́n ti ẹyin tí ìṣẹ́rìn lẹ́nu wọn tí wọ́n gbé bí ẹja kí ni o bí ẹja ẹ̀hẹ́ ọba lọ síbẹ̀ náà tọ́ serious nìyẹn wọ́n ti fi àfẹ́sùn ọ̀dẹ́lómi ìsìláì máa bẹ́ẹ̀ gbé gbúdùn lóru mo ní ìgbà wọ́n pé mo sírí ọ́sẹ̀ sí máa ládùúgbò rẹ̀ máa wà rẹ́rìn lójú rẹ̀ ọ́ alẹ́ gbogbo ẹ̀ kókókó sí kí wọ́n máa sí kí wọ́n alá rẹ̀ sí lọ ni ẹ pè yẹn síríọ́sì ẹ̀ àìsíríọ́sì lójú sí ọ́ ìjọba ládùúgbò wọn ti wá mọ́ mi tó ti rí ní ilé olóró ni ẹ̀ máa tọ́ṣẹ̀ ẹ̀ kí gan wàhálà lè parẹ́ jáde lè ṣe èèyàn gidi ọ̀dà wọ̀ ilé ayé ò ní sú ọ sáàmì náà ní ilé ayé bẹ̀rẹ̀ ọ̀rùn fún wọn náà ọmọdádúgbẹ́ ni a sálámọ̀ sí àwọn tí ọjọ́ wá ń sálámọ̀ ọ̀nà làwọn kẹfì síwájú jẹ́ aládùúgbò ṣùgbọ́n àwọn náà jẹ́ wá ní kíkí asàlámù alaykum wa rahmatullahi wa barakatuh òun là ní síkẹ́ ni tí èkó jẹ́ aládùúgbò sùgbẹ́mú ìsìn mùsùlùmí ọlọ́pàá náà sọ́bẹ̀ lọ́rọ̀ anábíwá muhammad kamasi adéṣe abiyuraira anábìlá tó dáhù alyahuda في طريق يقره إلى أضيقه هذا الحديث خرجه أبو ابن حسين مسلم ابن الحجاج النسابوري اللهم علي يونس بوبو أنا من يبو دير سلامة فلو يهود دير في المصورة ìjàkọ̀ sálámà sáwọn àwọn òjẹ́wà ń sálámà òtútọ̀ sí wọn òjẹ́wà ní good morning ilé àbí òye káàrọ̀ bá gúrùdù good morning náà ní kíkíní bá gúrùdù good evening ní náìjí náà bá gúrùdù good night ni ìyẹn náà kò sí ní burú mi ní ẹ̀ka aládùúgbò ẹni pípọ̀ ẹ̀ka rọ̀ babalágbájá ìyá alágbájá o ajídáta o àwọn mọ́tò o yóò sí ọnu o yóò sí wájú ìsẹ́yìn o ni káwá fajú ro kó tuntun áà lọ sí ìsinú àwọn nu o àwọn nu kàkà ń bẹ̀ ẹ̀rí báyìí so ara wà aládùúgbò àkọ́kọ́ òun náà ni kó sí kíni o ní akí Eh, kọ́nà sọ́lábà sí wọn yẹn mú bí jẹ́ mùsùlùmí wọ́n wá jẹ́ mùsùlùmí káfí kíkí ní ìtútù nílé wọn káfí kí wọn ìsì wá ní pẹ́ni tí ìsì mùsùlùmí wọn tí wọ́n kọ́ sọ́lábà sí wa láti bá dáhùn àbá ní dáhùn ẹ́ eh? dáhùn kúlẹ̀ ṣe dáhùn ẹni wọ́n alẹ́ ikùn ìyàpẹ̀nu ń bẹ lọ́dọ̀ àwọn àfà bí kẹ́sì ni àwọn àfà mi mú yìí ẹni tí jáládùúgbò rẹ̀ lórí sọ fún àfà ìsì mùsùlùmí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lẹ́nu ẹnu mi kí wọ́n ju Mùsùlùmí mi lọ. Kọ̀nfàmù ni ìjọ bá bá rú ẹ̀ pàdé, wàá mọ̀ fún ìgbà yóò dédú. Bí àti wá ní sí tó sọ báyìí, òdodo ló sọ, bẹ́ẹ̀ ni. Wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ, kí ni wọ́n fi dá lóhùn? Nínú àwọn afẹ́ wa alaikum, yẹn náà tó. Wọ́n ti sọ àfẹ́ tí wọ́n hmm, wa alaikum ni, wọ́n ti sọ ní wọ́n tó sọ padà. Ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbọ́nà ni wa alaikum salam wa rahmatullahi wa barakati a fásitì bọ́sì kánú kílọ́fà nípa musulmi nínú sóràtù annisa lọ́ni wa iza tọ́hìyé tún bí àhíyíṣẹ́ àhayò bí àhìyíṣẹ́ ha aurudduha gbọ́nà tí wọ́n bá kíyẹ ní kíkí kan èyí náà kí wọ́n bí wọ́n ti kíyẹ àti kí wọ́n dájú bọ́sì kíyẹ yẹn lọ Imam Ibn Qayyim rahmatullahi alayhi wọ́n kó pọ́ìntì ní 20 àti kó lé wọ́n kó wá láti dá sí pé ìyẹn ló bá ju wà lẹ́yìnkùn lọ àti pé wà lẹ́yìnkùn tó pọ̀lọpọ̀ yín rí ní jàmá wọ́n ní àwọn tí wọ́n máa ń ṣèkùbá nàbí náà yẹ̀wù nígbà nàbí gbẹ láyé ni wọ́n mọ̀ wá rò pa nàbí ọ̀gbọ́n ìyàwó ànábì ló kọ́kọ́ tí ìsúnfà kìí nì àsàlámù ló yẹ kan sọ́fà níbi tí wá déwájú ànábì àwọn ni àfọ́mọ́ àsàlámù aláìkú

lọ́pàá ti sọ tán làdẹ́bí náà ni wà aláìkùn ní ṣe àpapọ̀ sí èpè ránṣẹ́ sí fún wọn ìṣe wà aláìkùn ní kákọ́ òní ní àwọn yìí ní ní bàbá yìí ní ànábì ní Aisha ilé ikọ̀ ní ọwọ́ ní sọ fún mi nígbà tí sọ fún wa pẹ́lá ṣe ní Allah Sálákọ̀rọ̀ ilé ara wà táàfi bọ́ ládùúgbò lọ, ọ̀pá nìka kí á ládùúgbò wà. Bá jẹ́ Mùsùlùmí Sálámà láàfi bẹ̀rẹ̀ ẹ̀rí. Ìkí tó bá ní pé lẹ́gbẹ̀ o, gbogbo ẹ̀ ló láṣọ yan o. Ẹ̀rí, gbogbo ẹ̀ ló láṣọ yan. Ẹ̀hẹ́, ìgbàgbọ́ bí Mùsùlùmí náà wà fún conferences, náà sì fi Mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ ìyá wa, Amíkà Sálámà sí. Káwá sì kú kí lọ́dájú ká máa retí kú kí wà lọ. Sálámà sí ọ náà dáhùn Sálámà wa ìṣẹ̀lẹ̀ tàbí sí pé mùsùlùmí yìí máa sálámọ̀ sí ìyẹn máa dàálò bẹ́ẹ̀ ní máa sálámọ̀ sí ìyẹn náà wà ní ẹ̀sìn o tó bá pẹ́rù kọrí ni o káàkiri ọjọ́ lójú tí ọ̀dá nínú ìsọ̀nà òjò lójú àti bẹ́ẹ̀ lọ ní wọ́n fi rú àwọn afáàdíjọ́ ń jọ wọn máa fi ń ṣe pàtán mùsùlùmí tí ìgbà serious gólè bá serious kankarampani rẹ̀ ń sálámọ̀ sí anábì náà ti sọ̀rọ̀ ẹ̀ fáwọn èèyàn kan ní káàbí ní mọ́lékele ansọ́rì àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fún sálámọ̀ sí àwọn ìbí ìtàn pọ̀ rẹ̀ kọsí káà lè mọ́ mọ́ wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí ò bá sí iṣu tí ò sí wàhálà ńlẹ̀ bá ti rí mùsùlùmí àsálámọ̀ sí káwọn máa retí kó sálámọ̀ sí wa káwọ́ kó sálámọ̀ sí ni àmọ́ o àmọ́ o ó súnmọ́ wa ó súnmọ́ wa o ó sì wá jáládùúgbò jáládùúgbò tí wọ́n ti wá jáládùúgbò ó di kiri o ó ti lé kéńganu o ìmọ̀ ọ̀gbìn sásìkò mọ́ ẹ̀rọ sì ń bí ní ìtàsọ̀ ọ̀ ẹ̀ bọ́n ọmọ ya wa tí wọ́n sọ pẹ̀lú ọlọ́nkú bá ní sanwọ́lẹ̀ ìsan rẹ̀ kúkà ní padà fún àti àwọn náà lápapọ̀ sallallahu wa sallam ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ismail ó ní bèrè bèrè wípé látara dàgbà tí ẹni kà ṣe sí àwọn òbí wa tí òbí wa bá wá jẹ́ ìdí kan ṣe mùsùlùmí tó wá mú àwọn omi kan wá láti ilé ìgbàsìn àti èso pé ṣé a lè gbà ní ọwọ́ òbí wa kí a lò àti omi àwọn omi ọgbọ̀rọ̀ gbogbo محمد صلى الله عليه وسلم sọ̀rọ̀ كفو واتيا سفاء يا واتيا sì fẹ́ أبوي وهذا الكلام tí وهذا الحديث سبق في حديث معاوية بن أبي سفيان بن حرب بن همية رضي الله عنه أنه سمع النبي المصطفى صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين. الإمام معاوية ọlọ́run gbọ́n kí wọ́n gbọ́n fún abẹ́ olóńgbọ́ tó ń dábì sọ pé ẹni tí wọ́n gbọ́n tó ń dáadáa tó báyé àwọn òfin lágbọ́yé ẹ̀sìn àgbọ́yé ni ẹ̀sìn àwọn mùsùlùmí bí gbé àwọn ọ̀dà sáǹdì ẹ̀ wọ́n ti ọ̀dà sáǹdì ẹ̀ ní sí wàhálà bí ẹni ẹ̀rí kan sọ fún wa pé kódà kọ́ máa jẹ́ mùsùlùmí gbogbo dáadáa tí ọmọ sí kú bí ẹni ọ̀nà làámọ̀ sí fún o ẹ̀rí àwọn ààyè tí ọlọ́run ti yọ̀ǹda pé ẹ mọ́ sí yìí fún ẹ mọ́ sí yìí fún

lọ́nà nígbà àwọn òbí rẹ̀ ṣe dáadáa sí wọn wọ́n bá pa láti ẹ̀ ní jẹ́ nípa láti gbórogún pẹ̀lú ọlọ́run kìí sí gbórogún pẹ̀lú ọlọ́run nìkan láti ṣe ń tójú ohun ẹ̀sẹ̀ ní ìná tọ́lọ́run ọ̀fara mọ́ ìṣẹ́ kù kìí ṣe bá nìkan ọ̀kan lẹ́bùnú ẹ̀ ní mo sì ní ọjọ́ wà tí wà àtúntì rẹ̀ ilé ìjọ padà sókè mi ọlọ́ tí mo ní gbogbo yín lápapọ̀ nípa àkáǹtì fún bẹ́ẹ̀ ti sáyé wọ́n lè gbaná lọ wọ́n lè gbàlè gbaná lọ wọ́n lè gbaná lọ wọ́n lè gbàlè gbaná lọ ọlọ́n kò sì tiwa bí wọ́n fà wá àtúmọ̀ wa lájọ wà láyé kí wọ́n ti sì ní ìrọ̀rùn láyé kí wọ́n ti ní ìrọ̀rùn wọ́n ti fẹ́ lálùkì yá wọn lọ ìdílé yìí náà ni tó gbére ìta àtìkíní o lọ́sọ̀ ká jẹ lábẹ́ paláṣẹ lánàbì so tí òbí wa bá gbé nǹkan kan wá tó gbé wọn àrámù àní lò ẹ̀rí àní lò so ìyẹn jẹ́ ọ̀kan ṣùgbọ́n ó lọ sílé ìjọsìn wọn bóyá ó gbé èso kan wá ń bá rí èso fún wa èso kò sí àrámù ìyẹn lè gbé ṣùgbọ́n wọ́n ní omi yìí ń kọ́ wọ́n ti ṣe àdúrà sí irú àdúrà èwo ìta ti sọ pé tí wọ́n ti ń bẹ lọ́rùn sí ìta ti sọ pé bàbá tó ń bẹ lọ́rùn sí ń bẹ láyé definitely ìyẹn láti mọ ọjọ́ máa lè lọ́dọ̀ kanú méjì nínú ọjọ́ ọkọ̀ lọ́dọ̀ bàbá táyé ọjọ́ máa lè lọ́dọ̀ tọrùn àyíkọjọ́ máa lè lọ́dọ̀ tọrùn kọjọ́ ọkọ̀ lọ́dọ̀ táyé ní bàbá méjì bá bíyàn wàhálà dé àbí òde ẹ̀sìn ewu kí wọ́n bá mọ̀lẹ́bí wa ní ọ̀rùn náà nù lọ́wọ́ níbi wá sẹ̀sìn lẹ́yìn bàbá ti sí mùsùlùmí náà ọ̀pọ̀lá sí bọ́ lóhùn níjó bá wa àwọn ẹ̀kọ́ sí bàbá kan ní mẹ́lọ́rùn wò gbogbo bàbá kálukú ayé náà ló wà ní bàbá rẹ̀ bá ti kú ní bàbá rẹ̀ mẹ́lọ́rùn mọ́lẹ́yìn yìí ó ti jẹ́nu so ayé wa kú kọ bàbá kan ó lọ́m nìkan ọ̀nà àmà ń kù so ìyẹn Mm. ní abúgbẹ́ gbogbo àti ṣùgbọ́n wípé gbogbo náà lálẹ́tọ̀ sí kàṣìdàdà tó ti gbáládá látara bẹ́ẹ̀ ìdíkò yìí ń gbogbo kà sí ìrànlọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa nípa pé ó lè fi máa wáyé sí ó lè fi máa wáyé sí nípa eléyìí àwọn ọmọ ìyá máa gbé pílùgbàlù káàkiri tí oníkálùkù ló bá ní ìjọ tí a fi dá sí àwọn tí oníkálùkù bá ní ẹ̀jẹ̀ tàbí dá sí àwọn oníkèrè ìbéèrè wípé tí alábìgbọ ẹni bá ń jẹ́ pé ìdá lòun fi ń sọ gbogbo dáadáa kí à ń ṣe sí òun ní kí akíkó lè gbà títí báwọn padà wá dúró ni ìdíkà náà fi àìdá san fún padà. dáadáa náà la máa ń ṣe aládùúgbò bá ń ṣe láburú fún èèyàn ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ tí a wá sọ lé ní àsìkò ní ọgbà wa ọba wá sí láburú ní dídúkọ́ lápẹẹrẹ ẹ̀rù ń túnṣẹlẹ̀ láyé àníbi sallallahu alaihi wasallam ẹnìkan wá kọ̀ǹpléènì aládùúgbò rẹ̀ nígbà gbogbo ẹrù rẹ̀ síta ẹrù rẹ̀ nínú ilé rẹ̀ kó wá tán ẹrù yẹn síta wákùnrin yẹn wá sí bẹ́ẹ̀ lóòótọ́ ọgbọ́n tí ó rí kí lọ wá ń bí sá ẹ̀ ń kú ládùúgbò ni àwọn òkú o babaláwo jáde tí ayé ládùúgbò mi ní ojú ìgbàgbọ́n ah ìgbẹ́rẹ́ burúkú ni ó lọ sí àyàn tó ti kù ń sì pé akíndúgbé ah, ọfẹ́ kù ládùúgbò mi ó ṣe wá bá ládùúgbò yẹn nìyẹn pé dákun mọ́ bínú ilé ìsìn tí ọ̀dà ìní sí fún ọmọ tí a kẹ́rù rẹ̀ wọlé ẹ̀rì alárùká ìdàjẹ́ lọ ìsìn ìrìnrìn ẹ̀rọ wá ti sẹ́lẹ̀ fẹ́ ìṣíwọ̀ ní sọ́ọ̀sì dáadáa tó ń fi bíṣọ́ fi bíṣọ́ wọn náà kẹ́rù ta wà níbi ẹgbẹ́ nǹkan àwọn ògbó àkàndé yìí náà ni àjàwó yìí náà ni sàká yìí náà ni samuel yìí náà ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó ń bí jìtì yóò mọ̀ pé ìgbàlè yẹn sí fọ́ládùgbò ẹni o tó ń bá wọn lọ náà wọ́n ní ọkùnrin tí bá ní ìtọ̀ ṣúgbà tí ó ṣe pé wọ́n fi rọ́bà sí ìyàbẹ̀ tí ó lè kí ìrun. bẹ́ẹ̀ ni ó lè kírun lè ilé aláwọ̀ fi bá láti lè ìfẹ̀rọ̀ríyà dúnà lè ìfẹ̀yàríyà tí èbú ti tí condition bá wà lára ẹ̀ bẹ́ẹ̀ ìfẹ̀yàsílẹ̀ sí bẹ́ẹ̀ tó bá fi lè kírun kò nírun. nígbà ó ti pé ìṣẹ̀lẹ̀ tó sílẹ̀ bí yọ́n dàgbà rẹ̀ ọlọ́run ló wọ́n ní àwọn ní ọmọ ìyá kan tó ṣe pé tó bá ti yá owó lọ́wọ́ àwọn ìsìn ń padà padà títí sì máa ń kẹ́ǹdẹ̀ àti yá ìmí náà bí báwo ni kéèyàn sì ṣe àárín. ẹ̀sìn eléyìí ní ẹ̀rí ọlọ́run nu kíyàn fúnyàn ní ẹgbẹ́ mi rádán kíyàn fúnyàn ní ọrẹ títà ten naira yìí mo fún ọ twenty àti kéèyàn ni mo yá ẹ ní hundred naira yìí lábẹ́ ìwo ló kó di méjì ọ̀sọ̀rọ̀ abáfagbárí gbé àánì funfun ni lọ́gbà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam kéèyàn yáyàn yíyá yẹn lóore lọ́dọ̀ Ọlọ́run ju kéèyàn ló ń fún yàn ó lọ kẹ́rin bọ̀kẹ́rin tó yá ni o tọ̀ ìsù wa ń pé tí kò ìsù máa yá ìdẹ́kẹ́ ìsọ̀ pé kò máa yá òní ò bá àrọ́ àti ìgbìmọ̀ rẹ̀ sọ̀rọ̀ ó ti ẹkùn mọ̀ ìyà bí òye so tí bá wá ń yá náà tó wá láti yàn tó dá ìṣúrò àlà wá sí ló mọ̀ ìyá mọ̀ kò jẹ́ bí ó ti jẹ́nu o ọmọ wọn rà. wọ́n ní tí obìnrin méjì bá fẹ́ kírun jọ̀mọ́ báwo ni wọ́n ṣe máa dúró. wọ́n á dúró papọ̀ náà ni ìkan ní wà wájú kíkan wà lẹ́yìn wọ́n ti papọ̀ ni. nígbà bí wọ́n bá kù ní méjì kábíyèrè fifty ní ìjẹ́ kíkì náà láàrin ara wọn ìmọ̀ọ́mù wọn àárín wọn náà ni yóò dúró sí. ìlé bọ́ gbangba bí àwọn àmọ́mú ọkùnrin tí wọ́n ń bá gbangba àárín wọn náà ní ó dúró sí bí kàn máa líìdì wọn ni àyókù máa wá tẹ̀lé ó ti jẹnu. wọ́n ní ṣé ó a fún àwọn ọmọ bọ́ọ̀sì àdúgbò wa ní oúnjẹ ọdún. ọmọ bọ́ọ̀sì yín náà ni aládùúgbò yín ni àbáládùúgbò yín kọ́ tó wá jẹ́ ọmọ bọ́ọ̀sì ìjọmọ bọ́ọ̀sì kéèsì ọ̀tọ̀ nu aládùúgbò bá ní wọ́n àdúgbò àáfún wọn àdánwò tí wọ́n bá ti kan ònù ó dé mú kúrò dé mú kúrò mú pàyà bẹ́ẹ̀ tí mo gẹ́gẹ́ mú ní ẹni tó náà ní fún wọ́n pé èèyàn ní dáadáa tí èèyàn fi ti fún èèyàn lè sí fún èèyàn náà ni wọ́n wọ́n mú ìṣe dáadáa sájá láti dáadáa sẹ́ran kú kọ́lọ̀ nǹkan wọ́n lè fi láì tó sì fọmọ ẹ̀dẹ́ ènìyàn tí lẹ́yìn náà ìtúnṣe dáadáa sí wọn ká tó jẹ́ kọ́kàn wọn rọ̀ ìyẹn tí ń ṣe dáadáa sí ìdílé náà máa ṣe dáadáa sáwọn èèyàn ìdílé ti kọjá dáadáa látàrẹ̀ nítorí ẹ̀ náà tí èèyàn ṣe dáadáa sí àwọn náà látàtà wá lè sí fún wọn jù ìpamọ́ fún wọn lọ́nà kápẹ́ wọn sí tọ́lọ́m kò sí ìjẹ́ bó ti jẹun ó bá wọn lọ. nam kí a tó ka ìbéèrè ilé tí a máa fi kásẹ̀ tó ní a ní ẹni tí bá dẹ̀fẹ̀ sẹ́ndì owó látara donation tí a sọ bóyá kò ní káàṣì lọ́wọ́ tí a máa fi fún ẹ̀hún àkáǹtì báyìí tí a máa fi wá sẹ́ndì owó yẹn zero zero one two four five nine one five zero lẹ́ẹ̀kan sí zero zero one two four five nine one five zero ìdálọ́lá Abdullahi Ajani GT Bank lọ́wọ́n san oníkálùkù wa ní ẹ̀sán lórí wọ́n ní ṣe camp ben wọ́n ní ṣe òdodo ní kí a fi orí kanlẹ̀ níbi sáàdìkà tí a bá ń ka alukur'an ta bá ń ka alukur'an àwa dé àyè tí wọ́n ti dákọ̀ forí kanlẹ̀ títí dọ́nà mẹ́rìnlá àbúrẹ́dógún àbúrẹ́dínlógún alákìlá ìdíkà alíkàbẹ́ ìnàlẹ́wòlámà Uh, according to uh, uh, different opinion tó wà láàrin àwọn àfà àmì ìlú tó gẹ́rìnlá àmì ìlú tó mẹ́ẹ̀dógún àmì ìlú mẹ́rìndínlógún ni ọlọ́ àbábọ̀ àwọn náà sáré tó lé mẹ́wàá láwọn àyè bẹ́ẹ̀ ẹ̀rì so a máa ń forí kanlẹ̀ kódà ká wà lórí irun a forí kanlẹ̀ sí kí sọ́ràn yàn nígbà bẹ́ẹ̀ ni nígbà lè ṣe ó gbọ́dọ̀ máa ń ṣe wá síbi kan ó ka ayé kan ní ti forí kanlẹ̀ ní kò wá forí kanlẹ̀ wọ́n wá sálámà sáwọn yẹn wá sí ká bábá ẹ̀ forí kanlẹ̀ ní nílàmì yìí sábú àlẹ́yìnà ọlọ́run òsì lọ́rọ̀ èèyàn fún wa àwọn ọmọ orí kalẹ̀ nítorí ẹ̀ àbíyàn bá ń ṣe ara súnnà nàbí ni sallallahu alaihi wasallam wọ́n ní ìjókòwà next month same, same venue same time àbí so ẹ jẹ́ kí oníkálùkù bá ní kò sí sí ọkàn àyè yìí ni